tí ayé alábàákà ti ọkọ̀ yìí a fi ṣe ìkan nínú àwọn àyè tí ọlọ́wọ́ àyẹ̀ká tí ní ìfẹ̀sí yọ subhanahu wa ta'ala nínú àwọn ààyè tí ọlọ́wọ́ bá lè gá nífẹ̀ẹ́ sí jùlọ ní tọ́lọ́wọ́ bá lè gá lè ṣwàdúgbẹ́ fún ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá lè kẹ láti àwọ́kádà rẹ̀ nìkọ̀ọ̀kan wá sínú àwọn tó ẹ́sí pé yóò kójọ papọ̀ sínú nípa alámàrí ẹ̀sìn wa láti tó wá mọ̀ nípa àgbóyé ẹ̀sìn wa dáadáa tí ó lè báyìí albarka tó pọ̀ ní kíyàn wà nínú ayé albarka a lẹ́ni tó ẹ́sì pé ó tún wá ṣe iṣẹ́ tí ọlọ́wọ́ bá lè kẹ́rẹ́ albarka sí jùlọ púpọ̀ ayà tí ọlọ́run bá lè gá sí tó fi sọ̀rọ̀ fún wa nípa Ànábì Ìsá alayhi salatu wassalam tọ́lọ́run bá lè gá sí fún bàjá àìdáni mubarakan haythu ma kuntu ọlọ́run bá lè gẹ́lá ṣe èmi Ànábì Ìsá alayhi salatu wassalam ní alálùbáríkà ní gbogbo àyíbi tí ń bá wà sọ́jẹ́ pé wáyé pé ọlọ́run bá lè gẹ́lá tí ó fi sí ara Ànábì Ìsá alayhi salatu òun ni ma kọ́ àwọn ẹlẹ́kọ́ ni ma sàlàyé ẹ̀sùn fáwọn èèyàn so albarka púpọ̀ ni so adúgbẹ́ fún ọlọ́mọba tọ́lọ́mọba kí a ó kádà ara sí lórí láláyé a jẹ́ pé kò sí ẹnikẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún la sharika lahu ní òun nìkan láìdá nǹkankan mí papọ̀ ma ọlọ́wọ́ bá mẹ́rin ìbádà a ṣe jẹ́ rípa nabi sallallahu alaihi wasallam ẹrùsí ọlọ́wọ́ bá ní òjísí ọlọ́wọ́ bá ní arsalahu allahu bil huda wa dini al-haqq ọlọ́wọ́ bá lè kẹlára pẹ̀lú mana ta sin dudu wa ballagha ar-risalata wa adda al-amanata wa nasaha al-umma anabi wa mu kọlọ́rùn wa anabi sallallahu alaihi anábi sallallahu alaihi wasallam ti ṣe wá sí fàrí umma yìí wa tarakana ala mahajjatin bayda anábi wá fi wálẹ̀ sórí ìlànà ilé tí ó fòfógbò layluha kanahariha ilé tó yẹ́ sí pé ọ̀sán rẹ̀ àti òru ẹ̀ méjèèjì dọ́gba níbi fúnfún la yazighu anha illa halik ẹni kagbà òní gúrípò níbi lára nábi sallallahu alaihi wasallam àfikọ́jẹ́ ẹni tí ó abẹ́lọ́wọ́ bá lè kẹ́lá kọ́ sọ́wá fún ìbẹ̀rẹ̀ báyìí a kí àwọn ọmọ ìyá lápapọ̀ bẹ̀rẹ̀ látorí ìmáàmù wa a tó fi kárí gbogbo àwa jama mọ́sálásí lápapọ̀ a bákanáà tó fi dọ́dọ̀ àwọn ìyá wa lóbìnrin a kí gbogbo wa pẹ̀lú kíkí Islam ilé tó jẹ́ sí wípé

ìkúnlẹ̀ kí ara ẹni nínú islam hukmul inhina bil islam hukmul inhina inda tahiyyati bil islam ìdájọ́ kama tẹ̀ nígbàtí a bá fẹ́ kíra ẹni nínú islam kí ni ìhà islam tó kọ sí alámàrí ojú wo ni islam ojú olúkúrú alámàrí ipò wo ni islam gbogbo olúkúrú sí ìtẹ́bá wo alámàrí so alámàrí kọfà sí orísìírísì ìfàwọ̀fà a ó wáyé lórí ẹ̀ orísìírísì ọ̀rọ̀ àwọn sọ lórí ẹ̀ láwùjọ wáyé látara ìhà tí àwọn ẹ̀kọ́ sí ẹ̀sìn látara àti oǹkàlùkú tó kọsẹ́sìn fún olófà ló fi jẹ́ sí wípé ìdájọ́ tó oǹkàlùkú fún àwọn alámọ̀rí ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú àwùjọ wa yìí arínà àwọn ìyàtọ̀ sọ wípé kákúnlẹ̀ kíra wa eléyìí báyìí ò bá kò bẹ̀sìn jẹ́ wọ́n lé báyìí ò kò ní láìsí kàkà kò láburú kàkà nínú ẹ̀sì islam ti ẹ̀ fara mága kódà wọ́n bá débi wípé ní wọ́n bá ṣe súnnà láwùjọ wáyé o àfikọ́ ma kúnlẹ̀ kíyà ni wọ́n bá débẹ̀ gbogbo àwọn ìrújú tó sì gbára lé pẹ̀lú gbọ́lọ́wọ́ba tó ń pè lẹ́rí islam nínú súnnà lọ́wà àrínú àwọn ẹ̀gbẹ́ pé àwọn pariwelé káàkiri wọn polongo rẹ̀ káàkiri ní àwọn ayébi tọ́lọ̀ bá ti fún wọn láǹfààní àti máa sọ̀rọ̀ ó jẹ́ lórílẹ̀ ó jẹ́ níléeṣẹ́ rédíò ní o àbí iléeṣẹ́ amóhùnmáwòrán tẹlifíṣàn ní o àbí àwọn masájì àwọn masálásí àbí àwọn ayé míì wọ́n rẹ̀ ilé káàkiri wọ́n kólóngbò rẹ̀ káàkiri kódà wọ́n láyà débi wípé wọ́n máa ṣe ìpinnu níjà fáwọn ní súnnà pé káwọn súnnà bọ́ta láti wá báwọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ láti jọ gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí àlámọ̀rí àwọn kan láwùjọ wọn bí báyìí bákanáà rí náà àwọn èèyàn láwùjọ wa tó jẹ́ pé àwọn ní nǹkan ìkọ́ nǹkan tí ó dá nínú ìsìláàmù ni nǹkan tí ó tọ́ ni àmọ́ bí ó ṣe tọ́ yìí ìdájọ́ rẹ̀ òun náà ni pé makruhu ni nǹkan kan tó jẹ́ pé ó ṣe ìbáadà ṣùgbọ́n tó bá wá kúnlẹ̀ kí àwọn èèyàn kò lẹ́sẹ̀ ìdọ́gbé ní makarohu ni ẹ nítorí pé yusabu fa'iluhu wa la yu'aqabu tarikuhu ẹni tó bá ṣe ààtàn lẹ́sàn pípò tí tó dá àmẹ́ni tí ó bá gbẹ̀jù sílẹ̀ tí ó ṣe àní jẹ́ ànítorí wípé kìí ṣe wọ̀ kìí ṣe èèwọ̀ tó tí tó bá ṣe tó bá ṣe tó bá gbèjì sílẹ̀ tí ó ṣe àríjẹ́yà so wọ́n ní ipò tí kákúnlẹ̀ kéré ní ipò tó wà ní islamu yẹ pé ipò makruh òun ló wà pé àwọn tí ó kúnlẹ̀ kí ẹ̀yẹ in tó dáa ní wọ́n ṣe àwọn náà gbà pé kò tọ́ ẹgẹ́gẹ́ ìyẹn sí kò tọ́ yẹn ni ṣùgbọ́n ìdájọ́ táwọn tó fún tó gbé pẹ́lí sókè díẹ̀ òun náà ni pé nǹkan yìí haram ni pé èèwọ̀ ni ẹni tó bá ṣe tó bá kúnlẹ̀ kí èèyàn yóò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wa ẹni tí ò bá wá ṣe irú gbà ládàá ẹni tí ó bá máa kúnlẹ̀ kí ẹ̀ yóò gbáládá àbẹ́ni tí bá ń kúnlẹ̀ kí ẹ̀ yóò tẹ̀lé yóò gbẹ́sẹ̀ àwọn ìran ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn ará táwọn gbà yí pé kíní yìí kò tọ́ ẹgẹ́ bí àwọn méjì alákọ̀ọ́kọ́ ti sáájú ní ẹ̀rẹ́ tẹ́ẹ̀mọ́ akúnlẹ̀ kí yẹun ohun gẹ́gẹ́ ní tàwí ohun ni wípé èyàn sí ọlọ́run ọba lọ́kàn ni ẹ èyàn gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ dá ní ẹ so ilé ìbáyìí insha Allah ta'ala ohun tí a fẹ́ gbìyànjú àti gbé ẹ̀wò so alákọ̀ọ́kọ́ ni wípé kákíra wa ilé islam dá sí púpọ̀ ni tó yẹ pé islam ó sàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ ọ̀nà owó lámàgbà kíra wa nítorí pé ìkíra ẹni nǹkankan ni tó tóbi púpọ̀ nínú sẹ̀mí ayé ọmọ nábi adam alayhi salatu wassalam a nínú àwọn akhlaq àwọn ìwà tó dá òun náà ló wà ká kíra ẹni nínú àwọn makarimul akhlaq nínú àwọn ìwà tó lápẹẹlẹ jùlọ tàbí ma pé ìwà ọmọlúwàbí ń bẹ lára ayà tàbí ma pé ìjẹ́ ọmọ ìjẹ́ ọmọ nìyàn ń bẹ lára ayà kò ní kákiri níwà nínú àwọn makarimul akhlaq ni so in tó tóbi tó báyìí nínú gbésí ayé ọmọ nabi adam a ma pé islamu ní sálàì magasi islamu sálàì fún wa àwọn ọ̀nà owó lárí gbàkíra kò yí báyìí sí yìí so nítorí ẹ̀lọ́bí jẹ́ sí wípé àtàhíyà ipò ìbádà ló wà inú ìjọsìn ló wà ká máa kíra ẹni ìkíra ẹni wá ní ó pín sọ́nà méjì a ní àtàhíyà tó bil a sì ní àtàhíyà tó bil a ní ìmá kíra wa lọ́nà tàbí kíra wa ọ̀kan nínú ẹni ká kiri ẹni pẹ̀lú gbólóhùn pẹ̀lú ọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ kíra ẹni kò yẹ báyìí sí so eléyìí àtàhíyàtò bilqawl ká kíra wa pẹ̀lú ọ̀rọ̀ ìran ẹlẹ́ẹ̀kejì náà tàbí kíra ẹni ọ̀nà ni àtàhíyàtò bilfi'l ká kíra wa pẹ̀lú iṣẹ́ oríkèríkè ara ká fi kíra wa méjèèjì lọ́lọ́wọ́ bá àríkẹ́ lásàlàyé fún wa náà al-Qur'an méjèèjì lọ́lọ́wọ́ bá fún wa nínú òfin sharia bá ṣe lè kíra wa pẹ̀lú ọ̀rọ̀ àti bá ṣe lè kíra wa pẹ̀lú iṣẹ́ méjèèjì sì ní ìbádà a òun náà ni gbólóhùn Ọlọ́run Ọba òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó wà nínú suratul nisa aya 86 nínú suratul nisa aya 86 Ọlọ́run Ọba ní ká sọ pé wa idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw ní tí wọ́n pẹ̀lú kíkí kan wà idha hayyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha ọlọ́wọ́ bá ní tàbá kí ní pẹ̀lú kíkí pẹ̀lú kíkí kan ọlọ́wọ́ bá ní fahayyu bi ahsana minha aw rudduha ọlọ́n ní ẹ̀yin náà kí wọn padà ní ọ̀nà tó dáa ju ọ̀nà tàgbà kí yí ní lọ aw rudduha inna Allaha kana ala kulli shay'in hasiba tó pé dájúdájú ọlọ́run ọba ọba tí a ó ń sí àmójútó tó ń sọ iṣẹ́ àwọn annabi adam ni àtẹ́lẹ̀ tó dámẹ́ àtẹ́lẹ̀ tí ó dá ọlọ́run yìí ń sọ ọlọ́run ọba adékẹ́lọ́dẹ̀ sẹ́ nìkọ̀ọ̀kan lẹ́sàn níbàmú sí ilé tó bá ṣe níṣẹ́ nígbà tó wà nílé áyà yìí adékẹ́lá ń sàlàyé fún ti ń Islam ọlọ́ni tí wọ́n bá kí yí pẹ̀lú kíkí wọ́n bá kí yí ẹ̀yẹ kí wọn lọ́nà tó dájú bọ́ sí kí yí lọ àbíkẹ́ ìdápadà ilé lọ́pàá lọ́pàá jẹ́ alìmáàmù alìmáàmù al-Baghawi nínú tafsiru wọn tó pè ní ma'alimu tafsir ma'alimu tanzil fi tafsir al-Qur'an ma'alimu tanzil hiya du'a'ul haya idan pè ní àtàhíyà nínú èdè òun náà ni du'a'ul haya kásàdúwà fún èyàn pẹ́kọ́ lọ́wọ́ bá kó fún lẹ́mì gógún nínú àtàwọn lárúbáwá lọ́wọ́ àtàbápàdé ara wọn kí wọ́n kíra wọn pẹ̀lú ìsàdúwà fúnra wọn pẹ́kọ́ lọ́wọ́ kó fún lẹ́mì gógún ni hayyaka Allah yẹni pé ọlọ́wọ́ bá lè pẹ̀lú yóò fún ọlẹ́mì gógún ọlọ́wọ́ bá lè tẹ́lá yóò gùn ọlẹ́mì gígùn wọ́n máa kíra wọn báyìí láwọn lárúbáwá so wọ́n tó rẹ̀ inú ẹ̀nà ti mú àtàhíyà so àdùáhù bílhàyà kí a sàdúwà fún ní pẹ́kọ́lọ̀ bá lẹ́gá kún lẹ́mì gígùn ni wọ́n ni wà ní mọ̀rọ̀dù bí tàhíyà ti haúnà àmọ́ nǹkan tó gbà lérò pẹ̀lú tàhíyà tọ́lọ̀ bá lẹ́gá lọ́lọ́wọ́ bá rí kẹlágbà lérò bí báyìí kásálámà sí rẹ̀ ní yaqulu idha sallama alaykum muslimun fa ajibu bi ahsana minha ọlọ́wọ́ bá ní tí musulmi bá sálámà sí ẹ dá lóhùn pẹ̀lú ọ̀nà tó dájú bó ti sálámà sí ní lọ الإمام البغوي لنصر الله الإمام البغوي الشافعي رحمه الله تعالى وان فإذا قال السلام عليكم طبعا صفوني بي السلام عليكم ألابيون وكم أباين فقل إوصفوني بي وعليكم السلام ورحمة الله وتدى لون لنا تدى جبوتك يولوني صيبي وعليكم السلام ورحمة الله kálàfẹ́ ọlọ́run bá kó máa bá wọn náà àti kí ọlọ́run bá ìwọ́n tún fi ìkẹ́kùn wà ìdá kọ́lá assalamu alaikum wa rahmatullah tó bá sọ ipé tó bá sọ assalamu alaikum wa rahmatullah ẹ́ faqul wa alaikum assalam wa náà tó sàlékún nítorí pé ìdá lóhun lọ́nà tó dáa ju bó ṣe kí wa lọ òun lọ́wọ́ bá lè kẹ́lá pàwálá tẹ́mí báyìí wọ́n sọ fún wípé wa alaikum salam wa rahmatullahi wa barakatuh fa'idha qala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tó bá wá sá gbogbo ẹ̀ délẹ̀ tó parí gbogbo ẹ̀ ìwọ wá dá padà fún ní dédé bó yegé ni ó sì gbé wá fún ẹ̀yẹ farudda mitlahu dá padà ní dédé bó sì gbé wá yẹn ah, eléyìí báyìí ó ní ẹ̀kọ́ tí Islam ń kọ́ wa lọ́lọ́wọ́ bá rí gáàrẹ̀ ìsára yìí nínú ayà yìí olóbi jẹ́ sí wọ́n gba ìgbà wákà látọ̀dọ̀ Imran bin Husayn radiyallahu anhu anna rajulan jaa ila an-nabiy sallallahu alaihi wasallam faqala oní dájúdájú ọkùnrin kan ọwá bá nabi sallallahu alaihi wasallam wá sọ wípé فرد عليه النبي وجهه سلاما النبي دعا سلاما قال فقال النبي صلى الله عليه وسلم النبي وصيبه aṣàrọ̀ ó gbà ládá mẹ́wàá pẹ̀lú bó ti sálámọ̀ yìí ilé ìbá ìlójú kó yẹ pé àṣíká kíra wa lọ́nà tí Islam gbé kalẹ̀ ìbádà ní ìbádà ní ká kíra wa pẹ̀lú ọ̀nà tí Islam gbé kalẹ̀ ká fi kíra wa tó jẹ́ gbogbo tí ìyẹn bá ti ṣe tó bá jẹ́ pé yóò gbà ládá lórí ẹ̀ àbí nǹkan tí ìyẹn bá ṣe tó jẹ́ pé yóò jìyà lórí ẹ̀ àbí nǹkan tí yà bá gbé jù sílẹ̀ tó ẹgbé jígbé jù sílẹ̀ yóò fàyà fún yàn ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ti kú lọ́rọ̀ àláàdá tó pé yìí tẹ́gbé ní àláàdá ó ní kẹta pé àti ṣíṣe rẹ̀ àtà ìṣe rẹ̀ dọ́gba bó ṣe ò níládá bó ṣe ò lẹ́sẹ̀ ìtẹ́gbé ní àádá nìyẹn in tó bá jẹ́ sí pé àti ṣùgbọ́n eléyìí báyìí ẹ̀rí tó ti níládá nínú kákírà wá ti níládá nínú ajẹ́kó ti jáde kóònù kéne ó ti jáde kóònù àlàádà nìyẹn ó ti jáde kóònù tánkì ní àlàádà nìyẹn ilé láti ma mọ̀ kàtàkì ní ta fi mọ̀ ìbádà nìyẹn kò yí báyìí ti ẹlòmí tó wá dé òun náà sọ wípé assalamu alaikum wa rahmatullah faradda alaihi fajalasa anabi wá dáhùn sálámà rẹ̀ gbà tó sálámà sá nabi ló bí bá ṣe wúyí anabi dáhùn sálámà rẹ̀ wá jòkó faqala 20 anabi ní yọgbàládá ogun summa jaa akhar ẹni kẹta náà tún dé faqala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ó sálámà yẹ ní pípé فرد عليه النبي وادعه سلام عليه فقال ثلاثون النبي يقبل هذا أربع eléyìí báyìí ó ní dalilu wípé àtíká kíra wa pẹ̀lú gbólóhùn tí ìsìláàmù gbé kalẹ̀ ìbádà ní kásálámà sí rẹ̀ ni tó ló jẹ́ pé àwọn mùsùlùmí agbọ́dọ̀ ní àkólé kan ilé púpọ̀ kájẹ́ tó ẹ́sìkẹta kò yí báyìí sí mo fi sàlàyé nígbà tí mo ń sọ mọ̀ kọjímọ̀ tí mo ń sọ̀rọ̀ yìí ti síwájú mo ní eléyìí báyìí à ń ṣe ìbádà ní à ń ṣe jọsìn fọ́lọ́wọ̀n bá ní tó pàmà gbárádá lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé àtún sàdúwà fúnra wa gbogbo bàkíbà ta bá pàdé ara wa à ń ṣe ìbádà pẹ̀lú pàǹpá sí ń kíra wa yẹn àtùmà gbárádá àtún ìlàmẹ́ta nẹ́bí sallallahu alaihi wasallam ní in tí ò kí ń sọ̀rọ̀ ẹ̀yà ní ìtagbà lérò pẹ̀lú súnnà bí i nìyẹn pé ìsálámà síyàn ká sálámà síyàn tàbá pàdé rẹ̀ súnnà ni wa raddu salam wa'lam anna salama sunnatun wa radda salam faridatun wa radda salam faridatun ìsálámà síyàn súnnà ni

وكذلك السلام سنة على الكفاية بينان كسلام سيا سنة على الكفاية تابتري أو ميري أو مارو نونسي تنك باجي السلام نو وساوي أو يوكو لسما أو يوكو ìyẹni pé àwa náà in tó ṣe yẹn ti tó fún gbogbo wa láti gbalada kò rí báyìí sí náà fàyíza sallama wáhìdù min jama'atin kana káfíyà fi súnnà tẹ́nìkan lọ àwọn èèyàn tọ́pọ̀ bá jí sálámà ó ti tó wọn nínú súnnà wà yíra sálámà wáhìdùn ala jama'atin wa radda wáhìdùn minhum saqata al-fardu an jami'ihim tí a bá wá sálámà só èèyàn tó pọ̀ tẹ́yẹ̀ ká bá محمد dáhùn nínú wọn ìjọra أخبأ أولي حدثنا أبو بكر محمد بن عمرو بن حفص التاجر إباتوا أنبارا يبا هم بايس ندو يبا سيتو في أبو هريرة رضي الله عنهم قال تو فيديو أبو هريرة رضي الله عنه أني قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تقول والذي, والذي نفسي بيده أنا بني مبورا قلبي أن من بلوه لا تدخل الجنة حتى تؤمنوا anábi ní ẹ̀lẹ́ wà jẹ́nà láyé ní tẹ́bì ní iman tẹ́bì ní ìgbàgbọ́ wà látú mínú hatta tahabu ẹ̀ sì lè ní ìgbàgbọ́ tí ó gbé wà jẹ́nà ní àyàfìgbà tẹ́ bá ń fẹ́ràn ara yìí in tí ó mú ìgbàgbọ́ yẹn wá èyàn wà júwé nǹkankan fún yín bí tó jẹ́ sí pé tẹ́ bá ti ń ṣe ẹni fi ara yín anábi ni afṣù salama bainakum anábi ni ẹmọ fọ́sálàmà kaláàrin ara yín so ifṣáwù salam mabinatul mahabba ìmọ̀ fọ́sálàmà ká nínú àwọn nǹkan tí ó máa mú ìfẹ́ wá ní ìfẹ́ dẹ̀ ní ó máa bí iman tí ó mú ní wàljanna ó túnmọ̀ sí ìbádà ni bákan nínú hadithu mi أعطوك على طول عبد الله بن عمر أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم àríjìmọ́ kàáyí tí mọ́ kàá tí mọ́ kàá tẹ́yìn wà ní Bukhari àti Muslim ó ní ọkùnrin kan eléjìmọ́ bẹ́kàáyí ó ní ọkùnrin kan bí Ànábì sallallahu alaihi wasallam lérí pé ajul Islam khair èwo ló lóore jù nínú àwọn iṣẹ́ Islam nínú àwọn iṣẹ́ Islam èwo ló lóore jù tá ní máa ṣe arábìnrin tó fẹ́ ìmọ̀ tọ́ ààrùn ilé tó lóore jù nínú àwọn iṣẹ́ Islam ní kí a máa fún àwọn èèyàn ló ń jẹjẹ àwọn tí ó rí jẹ káfún wọn jẹ wa taqra'u as-salama 'ala man 'arafta wa man lam ta'rif nínú ẹgbàwá ni wa tuqri'u as-salama 'ala man 'arafta wa man lam ta'rif méjèèjì náà ló wá méjèèjì náà ló jẹ́ lálàáfíà bákanáà kó máa sálámà sí gbogbo èèyàn àtẹni tó mọ̀ rí àtẹni tó mọ̀ rí makarimul akhlaq ló wà ẹgẹ́ mo ìsàlàyé lẹ́kan yẹn nínú àwọn fàbọ́ ìlú àìmáàlì nínú àwọn ṣẹ́ tó lóore ní náà alimamul bá sọ́wọ́ sọ pé wà máa na kọ̀wàlíhí ayyul islam khair ìtumọ̀ gbónú rẹ̀ pé èwonú islam ló lóore yuridu wọ́n ni tó gbà lérò ní wípé èwo eléyìí báyìí òun ni ọ̀rọ̀ tí alimamul Baghawi rahimahullahu ta'ala tí wọ́n sàlàyé nípa áyà yìí nígbà tó ń sàlàyé fún wa lórí áyà yìí áyà tí fọ́nra wa láti díkú rẹ̀ pẹ̀rẹ̀ ìbáadà ni so bí alimamul Baghawi ti sàlàyé yìí alimamul Kathir rahimahullahu ta'ala àwọn náà sàlàyé bẹ́ẹ̀ àwọn náà múrù àwọn ọ̀rọ̀ tí ó jọba yìí wá kò yí báyìí sí wọ́n ni faraddu alayhi afdala mimma sallama ẹ̀dá padà lélè ìtọ́dá lọ́nà tọ́dá juwé sálàmà sí yẹ lọ aw ruddu alayhi bimithli ma sallama bimithli ma sallama bihi tàbí kẹ́ẹ̀dá padà ní dédé bó ṣe gbé wá fún yẹ faziyadatu mandubatun wọ́n ní kásí àlékún kásí àlékún lórí bó ṣe tí a oníládá púpọ̀ tí yẹn bá lè ṣe wàlmọ̀mọ̀ sálàtù mafurúbọ̀tún káwà ṣe kí ni kájá padà ní dédé bó ṣe gbé wá ọ̀ràn yẹn nìyẹn yẹn ni pé ọ̀gbọ́dọ̀ mọ́já padà ní dédé bó ṣe gbé wá ṣùgbọ́n tó bá sí àlékún eléyìí báyìí ní ládá púpọ̀ ni yóò gbà ládá púpọ̀ kò rí bá nísìnyí yóò gbà náà bàtà wọ́n bọ́rọ̀ lọ àwọn náà wọ́n mú àwọn ẹ̀rí tí a mọ́wá yìí àwọn náà mọ́wá lórí wípé ká sálámà sí rẹ ni láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe sálámà sí àwọn èèyàn àbọ́sí sálámà sí Ànábì láwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sallallahu alaihi wasallam tí yóò dẹ̀ sọ iye ládá tó gbà nàmìlẹ́yìn ilé ìbáyìí tó ti rẹlẹ̀ wípé ẹ̀rí pọ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ká pẹ̀lú gbólóhùn nínú àwọn ọ̀nà tágbà kíra wa tó sì lè ládá ní torí àsìkò so mú rúkú yẹn ó ti rí ilẹ̀ báyẹn pẹ̀lú àwọn ìrìta ọmọ wáyẹn ó wá kúwa tahiyyatu bil fi'l ká kíra wa pẹ̀lú iṣẹ́ ṣẹ́rí ká kíra wa pẹ̀lú gbólóhùn yìí ká sálámà síra wa yìí àtàwa àtàwọn tán ní ká kúnlẹ̀ kíra ẹni kò sẹ́ni tó síra wọn sí wọ́n ní àtakò wọ́n ní àtakò eh, lórí eléyìí báyìí wọ́n àtakò wá lórí eléyìí tá a sọ yìí àwọn náà gbà pé bó ṣe rí la wí ẹ̀ kò yẹ báyìí sọ gbà pé bó ṣe rí náà nìyẹn ibi tí wàhálà ti wá tó ti ṣẹlẹ̀ òun náà ni àtàhíyàtò bè fẹ́ẹ̀l kákírẹ ní pẹ̀lú iṣẹ́ tàbí kìrìkì ara ṣe àwọn èyí sọ yí pé lẹ́yìn tàbá kíra ká tẹrùn bá fún rẹ ní àríbẹ̀ tí ẹ̀kọ́ ká kúnlẹ̀ kí rẹ ní kò yí báyìí sí yìí àbí ká rùkú ẹ̀tọ́ rẹ ní eléyìí báyìí wípé nínú àpẹẹlẹ ló wà òun làwọn sọ wípé eléyìí báyìí ò ni almusafaha ká bára ẹni lọ́wọ́ kò yí báyìí sí òun ni a islam gbà wọlé bákanáà kákíra wa pẹ̀lú bashashatul wajh pẹ̀lú pé ká tú ojú ká sí rẹ ni ká kí ẹni ta fẹ́ kí kó rí ìdùnnú lójú wa ká mọ́ kùnjú pọ̀ nínú àwọn tó dáa ni Ànábì ní má fojú kéré eléyìí kí iṣẹ́ olóore kankan má fojú kéré ẹ̀ má fojú yẹpẹrẹ wò kódà bó jẹ́ sí wípé kíyàn pàdé ọmọ ìyá yẹn pẹ̀lú ojú tó túká ni bó ti kéré tó yẹn ò gbọdọ̀ fojú di iṣẹ́ rẹ̀ ni ẹ̀rí pé lára ìkí rẹ̀ nínú lọ́wà kíyàn sí kí ni òkọ́ tújú kásẹ̀ min as-safar ẹni tá a bá rí tọ́ darí ìrìn àjò káàkì pẹ̀lú pé kí a fọrùn kíra ẹni kájìmọ́ rẹ̀ ní ká na kíra ẹni mọ̀ánápọ̀ eléyìí báyìí náà nínú ọ̀nà tí a ń gbà kíra ni tó jẹ́ sí wípé òun náà wọlé nínú Islam alqadi min as-safar ẹni tó bá darí ìrìn àjò bó jẹ́ ìyẹn wọlé pé káfọ̀rùn kẹrẹ ni tàbárẹ̀ tọ́ darí ìrìnàjò àmá alqawlu sawab والرأي الراجح والله أعلم ó ní pé kò sí nǹkan tó burú tàbárẹ̀ tọ́ darí ìrìnàjò pẹ̀lú àwọn ẹ̀rí tó wà fún káfọ̀rùn kẹrẹ ni kò yí bá ní sí Sheikh Al-Albani rahimahullahu tàbẹ́lò òun náà ni àtàhíyàtò bilfail kákíra pẹ̀lú iṣẹ́ àwọn ọ̀nà tààrí gbàkíra pẹ̀lú iṣẹ́ ni mo sàlàyé ẹ̀ kí ni dalil lórí al-musafaha kábàrẹ ni lọ́wọ́ òun náà ni hadithu tí àfáwà Abu Dawud tán gbé òun náà ni hadith annabi sallallahu alaihi wasallam tó sọ pé ma min muslimayn yaltaqiyani fa yusafihani illa ghufira lahuma hatta yaftariqa annabi sallallahu alaihi wasallam ní musulmi méjì ò ní pàdé ara wọn káwọn méjèèjì wá bára wọn lọ́wọ́ àbíkọ́ sí pé bọ́n ṣe bára wọn lọ́wọ́ yẹn ọlọ́wọ́ bá lè sí yọ́ ma sí wọn fún

Ànábì ní àdúgbọ́ jẹ́ sí pé lónìí bàbá tàbá sì jíra wọn mú tàn tí ìsúra wọn lẹ́tọ́ fi bara wọn lọ́wọ́ yẹn Ànábì ní ẹsẹ̀ wọn àwọn méjèèjì yẹn yóò ti máa fún jábọ́ níbi ọwọ́ wọn látara bara wọn lọ́wọ́ jíra wọn mú so eléyìí báyìí a ó ní at-tahiyyatu bil fi'l ọ̀nà tí súnnà gbé kalẹ̀ tá ma òun náà tó wá ní àwọn ẹ̀kọ́ kò yí báyìí sí yìí tàlẹ̀ tí ọkọ̀ náwó síra wọn nínú àgbà tí ọmọ kékeré nínú àfá àtọmọ kéwú inú bàbá àtọmọ kò rí báyìí nìtì tàlẹ̀ tí ọkọ̀ náwó síra wọn so ẹni tó bá jí àgbàlagbà òun ni ó náwó sọmọ kékeré àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ eléyìí báyìí nínú àwọn adab nínú àwọn ẹ̀kọ́ tí ó wà fún ilé ìgbà ìrìnjẹ pé yọ wípé al-inhina ìwà tẹ̀ fún rẹ ní ibolo wọlé sínú ṣẹ̀ríà kí ni dẹ̀lìlú ẹ̀ torí pé a ti sàlàyé sí ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tó lámà ìgbà kíra wa pẹ̀lú iṣẹ́ onílẹ̀ musafa adẹ̀rí dẹ̀lìlú fún àrí ẹ̀rí ọlọ́wọ́ bá dékélé foríjì wọn ọlọ́wọ́ bá mọ́sà foríjì ẹ̀jẹ̀ wọn fún wọn títí kó fi túká rẹ̀ àrí dẹ̀lìlù yẹ níbo wá ní dẹ̀lìlù ká máa kúnlẹ̀ wà ẹ̀rí ká kúnlẹ̀ kírẹ ní nígbàtàbá kírẹ níbo lọ́wà nínú àwọn ẹ̀rí tó tún jẹ́ kúrò wípé ìmá kírẹ ká máa bára ní lọ́wọ́ òun ni súnnà òun náà ni àdísù Anas bin Malik radiyallahu anhu Rasulillahi sallallahu alaihi wasallam wọ́n bí Anas lè rí pé ìjẹ́ ká máa bá rẹni lọ́wọ́ òun náà ni ọ̀nà tó mẹ́ndà kíra wọn lásìkò Ànábì sallallahu alaihi wasallam bí Anas bin Malik ní bẹ́ẹ̀ni Anas bin Malik ní na'am ó ní bẹ́ẹ̀ni ìmá bára ni sallallahu alaihi so lẹ́yìn eléyìí báyìí kí n tó wá mú àwọn ẹ̀rí wá tó kọ̀ fún ni ẹjẹ́ kí n kọ́kọ́ mú àwọn ẹ̀rí wá náà tí àwọn èèyàn kan gbára lé àwọn òrújú tán gbára lé tí wọ́n fi ní kátẹ̀ ni tàbábẹ́ kí rẹ ni náà eléyìí náà ò burú nù ṣẹ̀ríà kódà bá bára ní lọ́wọ́ gan èyí ò ní ká mẹ́tẹ̀ fún yàn tí bá báyàn lọ́wọ́ ni méjèèjì kò sí èyí táà lè ṣe nínú méjèèjì kódà àti ẹ̀lẹ́ṣe méjèèjì ìdí tó fàájú ọgọ́gọ́ mú àwọn ìrújú tí ó wá ní pé nínú ọ̀nà tí Ọlọ́run Ọba àlékẹ́ lámọ́ndà sàlàyé nǹkan fún wa fún wà ní ọmọ yìí ó ní ọ̀nà alákọ̀ọ́kọ́ ni annafiu Ọlọ́run Ọba àlékẹ́ lọ́kọ̀ọ́kọ́ tako tí ò dáná Ọlọ́run Ọba àlékẹ́ yóò sì wá ṣe isbat yóò sì wá fi ń tọ́ dáarinlẹ̀ nítorí pé èyàn fẹ́ gbin ele oko tó ro yẹn nafiyu ni ẹni tó lè kó bá ń tó fẹ́ gbìn yẹn olókọ́ ṣe kíni lọ́kọ̀ mú dánù yóò jẹ wá sí ìsùbá yóò jẹ wá gbìn tó fẹ́ gbìn kí nǹkan yẹn kó lè ṣe kíni kó lè jáde bóyẹ fẹ́ kó jáde ẹni tó bá fẹ́ gbìn ọkà nísìn àbọ́fẹ́ gbìn àgbàdo àbọ́fẹ́ gbìn ní kéyìn nínú nǹkan oko ọkà àbọ́sókò lọ́bẹ̀rẹ̀ sí máa ẹ̀dàkùn sí àwọn kókò tó wà ń bẹ̀yẹn sí yóò kí nǹkan tó fẹ́ gbìn yóò jẹ́ kó wù bó sì fagídí wù kẹ́ sí yóò kọ́dá kò lè jẹ́ ọ̀dà láìláì ló fi jẹ́ pé ilé ìtọ́ dájú nínú àwọn ọ̀nà tí ọmọ ń bá sàlàyé ẹ̀sìn ní pé ẹkọ́kọ́ sí náà fíyù náà gbogbo tí ó dá ẹkọ́kọ́ dànà pẹ̀lú ẹ̀rí kọ́kà àwọn ẹ̀kọ́kọ́ pàṣófò pé ẹ̀ẹ́ ọkàn wọn ti má ẹjì fọkàn wọn má kò sí nǹkan kan ní ọkàn wọn má ẹ̀ẹ̀dẹ̀ wá gbé ń tọ́ dá síbẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ wá sí ìtìbátù ń tọ́ dá síbẹ̀ òun ni la ilaha illallah ọlọ́run ọkọ́ sí náfíyù náà tọ́lọ́run tó sí ìtìbátù pé kò sí ẹnìkẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún ẹ̀ẹ̀gbọ́dọ̀ jọ́sìn fún anybody ilá Allah àbí Allah nìkan ọlọ́sẹ̀ tó wá fi ìbádà Allah Allah so ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà bá lọ́bí jẹ́sí pé tí ma kọ́kọ́ ṣe òun náà nínú fíò àwọn ìrújú wọn tó gbára lé ẹjákọ́ gbé yẹ̀wò náà alákọ̀ọ́kọ́ nínú àwọn ìrújú tó gbára lé láwùjọ wa yìí òun ni áyà tó wà nínú Suratul Baqara tí ọlọ́wọ́ bá alẹ́jọ yá tó dín sàlàyé fún wa nípa ìta anábi Adam alayhi salatu wassalam bọ́lọ̀ ń ṣe dá Adam alayhi salatu wassalam àti bí ọlọ́run ọba àlékẹ́ ọlábóyé sí àpánítọ́ ga fún annabi adam láàrin àwọn mala'ika wa idh qala rabbuka lil mala'ikati isjudu li adam fasajadu illa iblis aba wastakbara wa kana min al-kafirin ayayi àwọn yaman lu dáadáa lẹ́rìí ọlọ́ba ní annabi sallallahu alaihi wasallam rántí kó sì máa sàlàyé fáwọn al'umma ìgbàtí ọlọ́run ọba àlékẹ́ ọlá tó sọ fún àwọn màláìkà wípé jùdú lè adam ẹdẹ sujúd fún annabi adam mọ́ mọ́ ti tú sujúdù yìí tó tí mọ́ mẹ́kọ́ jẹ́ pé àwọn almufassiru àwọn àyímọ̀tù tafsir àwọn ni wọ́n sàlàyé sujúdù ìfọ́ wa iná gbàdúrú pẹ̀lú sujúdù wíbá ọlọ́run ọba àlékẹ́ lápá annabi adam láṣẹ ọlọ́run fasajadu gbogbo báwátá ni wọ́n ṣe sujúd illa ibilis àyàfi ibilis nìkan abá wastakbara wa kana minal kafirin ọlọ́wọ́ bá ní kíra ní ibilis ta wuyi abá ó takú láti ṣe sujúd fún anabi adam alayhi salatu salam wastakbara ó yí sì gbéraga wa kana minal kafirin a látara báyìí a ni ẹ̀rí lórí wípé tàbábẹ́ kí rẹ ní o a kò sí nǹkan tó burú nínú kátẹ̀ nítorí pé ilé tí àwọn màláíkà ṣe fún anábi adam alayhi salatu wassalamu yìí àwọn náà wọ́n fi ṣe ìbádà fún wọ́n fi ṣe ìbádà fún anábi adam wọ́n fi jọ́sìn fún anábi adam alayhi salatu wassalam bí kò sí kún sí ní o wọ́n fi kí ni wọ́n fi sàpẹ́lé ẹni so nígbà tó jẹ́ kí wọ́n fi wá sí àpẹ́lé anábi adam ni alayhi salatu wassalam ajẹ́bí kò sí nǹkan tó burú táwa náà bá ń fi irú nǹkan báyìí tàbí sí àpẹẹlẹ ara wa náà ẹ jẹ́ kí awo nǹkan tí àwọn olùmọ̀ nípa tafsir tí wọ́n sọ nípa aya ìyẹ́ mú ìsàlàyé lẹ́kan suratul baqara náà rahimahullahu ta'ala wani in tọ́lọ̀ ọba alékẹ́lá ń sọ bí báyìí o ní wípé wani wa qawluhu usjudu gbọ́nà ọlọ́ọ̀bá tó ní usjudu tọ́lọ̀ ọba pàwọn màláìkà lájẹ́ká ìsùjúdù fà nábi Ádámù yìí wani fihi qawlan wani gbọ́nà méjì ló wà nínú gbọ́nà méjì ìtumọ̀ méjì ọ̀rọ̀ méjì làwọn àfáà sọ nípa ìtumọ̀ àyà yìí wọ́n ni al-asah àmìrí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ọ̀rọ̀ méjèèjì anna sujuda kana li adam ala al-haqiqa wọ́n ni òun ni wípé sujúdù tọ́nà ọba àríkárí káwọn màláìkà kèése ìtẹ̀ nínú túmọ̀ kèése ìtẹ̀ nínú túmọ̀ pé à ọlọ́run bá kẹ̀ ní kí wọ́n ra wọ́n lè fà nẹ́bí adama lásán ni ọlọ́run bá kẹ̀ ní kí wọ́n sàpẹ́lẹ̀ ànẹ́bí adama ní kèése pé títẹ̀ wọ́n ní tọ́nà ọba àdékẹ́lá ń sọ nígbà pé sùjúdù gẹ́gẹ́ títẹ̀ gẹ́gẹ́ lọ́lọ́ ní pé sùjúdù ń bẹ̀yẹ pé dìmáàlẹ̀ kan máa tẹ̀lé kẹjẹ́ ni tí ó rẹra wọ́n lẹ̀ fún ìtẹ̀lé ànábì adam wọ́n ní ilé ìbá ìsùjúdù gẹ́gẹ́ ni kìí sọ̀rọ̀ sí tẹ̀lé wọ́n wàtàdọ́mọ́nà ma'ana at-ta'a wàtàdọ́mọ́nà ma'ana at-ta'ati lillahi azza wa jal bimtithali dhalika sujud wa dhalika وكان ذلك سجود تعظيم وتحية لا سجود عبادة واني إليه تي الله وبالجادة قوالا سيئي ìṣe sùjúdù kágbẹ̀yàn tó bí ní kádẹ̀ kí ni ní kéèyẹ sùjúdù pé àfin ṣe ìjọsìn fẹ́ni ta ṣe sùjúdù fún ẹ́ wọ́n lè léyìí wọ́n ni wà káàlẹ̀ záríkà sùjúdà ta'zimin wa tahiyyatin la sùjúdà ibadatin ìtẹ̀fúnra ẹni pẹ̀lú wípé àfin kí àfin gbé tóbi ní kèjẹ́pà àfin ṣe ìjọsìn fún ó túnmọ̀ sí pé nínú ayà yìí báyìí nísìnyí a jẹ́ sí pé sùjúdù méjì ní bẹ̀ sùjúdù ta'zimi wa tahiyyati wa sùjúdù ìbádà sùjúdù tààfin kíyàn àti fún yàn méjèèjì lónídàájọ́ ẹ̀lọ́ tó yàtọ̀tọ̀ a gbọ́dọ̀ gbé ìdájọ́ ẹlákọ̀ọ́kọ́ fún ẹlẹ́ẹ̀kejì bá a ti gbọ́dọ̀ gbé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì falákọ̀ọ́kọ́ wọ́n ni ka sùjúdù ikhwati Yusuf lahu fi qawlihi azza wa jal wọ́n ìtẹ̀fún ni tí àwọn ọmọ ìyá nabi yusuf náà tẹ̀fà nabi yusuf nínú gbọ́nà wọn ọmọ àtọ́tọ́ pé wà kharru lahu sujjada pé àwọn ọmọ ìyá nabi yusuf wọ́n sì sùjúrù fún nabi yusuf alayhi salatu wassalam nínú suratu yusuf ayọgọ́rùn wọ́n ni wa lam yakun fihi wad'ul wajhi ala al-ardi wọ́n ni kò sí ìdí gbangba pé sùjúdù tọ́lọ̀wọ́ bá lékẹ́lá pa àwọn màláíkà láti ẹbí báyìí kèése yí pé wọ́n lórí ọlọ́wọ́ bá lékẹ́lá ní gbogbo oríkèríkè méjèèjì kó pé torí bá àwọn èèyàn kan náà wọn láwùjọ wáyìí wọ́n ni tọ́bá ti dákọ̀ sùjúdù o nínú ṣẹ̀ríà o àyàbí kí gbogbo oríkèríkè méjèèjì pé látò máa tún sí sùjúdù kò ibá ní pé àbíkò oríkèríkè méjèèjì pé àbáwa alimamu al-Baghawi rahimahullahu ta'ala wani sujúdù tọ́lọ̀wọ́ bá ní ká pàwọn màláìkà láti ẹ̀kọ́ ti fà nàbí adama yìí ọlọ́run ní ká fi gbangba wájú wọn kalẹ̀ ọlọ́run bá ní kí wọ́n tẹ̀ fún nàbí adamu kò rí bá ní sí yìí so wani innama kana al-inhina wani títẹ̀ fún nàbí adamu lọ́lọ́run pàwọn láti tọ́lọ̀run pè ní sujúdù wíwá falamma ja ولما جاء الإسلام أبطل ذلك بالسلام nígbàtí islam wá jẹ́ tí ṣẹ̀rí àtànẹ́gbà Muhammad jẹ́ ọba ìtẹ̀fún rẹ̀ ní jẹ́ ọwà fi salam ó fi káfí salama kí rẹ̀ ní ó fi rọ́pù rẹ̀ ó fi káfí salama káfí kí rẹ̀ ní ó fi bá ìtẹ̀fún rẹ̀ ní jẹ́ ẹ̀dàkùta ní sọ̀rọ̀ ìjọba تقول معالم القرآن في تفسير معالم التنزيل في تفسير القرآن معالم التنزيل في تفسير القرآن نتي صلايا صلايا روي كوي بقى نسي آه وقيل معنى معنى قوله اسجدوا لآدم ولا رين اول ممي نبقى ما تفسير ثاني تما بنو طلب عليك اسجدوا لآدم ثاني تما نبقى اي إلى آدم قبلة ẹjẹ́ sùjúdù yẹn lẹ́ni tó dájúkọ Adam kí Adam dá ẹgẹ́ bí kíblà yìí ni pé kéde pé ẹ forí kanlẹ̀ fún ànẹ́bì Adama kéde pé Ọlọ́run ni ẹ ṣe sùjúdù fún ànẹ́bì Adama kọ́ Ọlọ́run bá ni ẹ ṣe fún àmọ́ ẹ dájúkọ ànẹ́bì Adam eléyìí náà pè ní tanawubul huruf kí ara fi kọ́ gbà sí ara wọn ṣe ó máa ń wá dáadáa bẹ́ẹ̀ náà Qur'an wọ́n àwọn apákanáà olùmọ̀ nípa tafsiru ni yẹ́ àwọn ní ibi títùmọ̀ ẹ̀rẹ́ lọ nìyẹn wọ́n ní sùjúdù yẹn gẹ́gẹ́ ọlọ́run ọba ni wọ́n ń ṣe fún ṣùgbọ́n wọ́n kà dájúkọ ànábì adam gẹ́gẹ́ bí kíbílà ni ẹgẹ́ bá ṣe ń dájúkọ kàábà náà láti ṣe gẹ́ni láti jọ́sìn but uh, alimamu al-Baghawi wọ́n ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí òun ló tẹ̀sùn jùlọ kò yí bá ní sí yìí so eléyìí ni gbólóhùn alimamu al-Baghawi lórí ọ̀rọ̀ yìí náà mẹ́jẹ́ ká lọ wò at-tafsir al-wasit títí alimamu Tantawi alimamu Tantawi ìkan nínú àwọn àgbàfà ni wọ́n jẹ́ nílùú Misr kódà al'imamu kọntọ́wì wọ́n ṣe tafsiru kan wọ́n pè ní at-tafsirul wasiqu at-tafsirul wasiqu òun náà pẹ̀lú tafsiru yẹn tafsiru yìí òun ni mọ̀kọ́rọ̀rù wọn o ni wọ́n lò ní jami'atul azhar tàbí kọ́ tafsir gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ ní jami'atul azhar tíra tí ó tún fi kọ́ ní tafsir tafsiru ẹni kagbọn táwọn náà sọ nípa ayayi wa idh qulna lil mala'ikati isjudu li adam ìbàdán sàlàyé wọ́n ní wà sùjúdù wọ́n ní sùjúdù tó wọ́n bí áyà yìí wọ́n ní wà sùjúdù gẹ́gẹ́ lúgbọ̀tàn àtàzàlùlù wà kòdówẹ̀ nínú èdè ìtàn pẹ̀lú àsùjúdù nínú èdè lárúbáwá àtàzàlùlù wà kòdówẹ̀ káyẹ pẹ̀lú ara ẹni kátẹrí bá ní nan pẹ̀lú àsùjúdù ma in khifadi bi wa ghairihi fi ṣẹ́rì بوضع الجبهة على الأرض بقصد العبادة وواسع يتمار لسا ننو شريع fún ìfigbangba-wájú kalẹ̀ pẹ̀lú àníyàn pa ń ṣe jọsìn òun ni wọ́n lò fún ìdájọ́ ṣẹ̀ríà káfigbangba-wájú kalẹ̀ pẹ̀lú àníyàn pa ń ṣe ìjọsìn náà lò fún ṣẹ̀ríà wọ́n ní wàlì ulama'i fi kayfiyati sujudi alladhi umira bihi mala'ika li Adama aqwalu wàlì ulama'i fi kayfiyati alẹ́zì umira bihi mala'ikatu li adama aqwalu wọ́n ní àwọn àfáwá ní orísìírísìí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa irú sùjúdù wo irú sùjúdù wo ni ọlọ́wọ́ bá ní kẹ́lá pàwọn màláìkà láti ẹ̀kà sí fà náà bí adama àrùjáhù ha wọ́n ní àmẹ́ gbogbo wọ́n ní ilé tó tẹ́sùwọ̀jú ní ọ̀rọ̀ táwọn olùmọ́sọ nípa ayà yìí ó ní wípé sùjúdù tọ́lọ̀wọ́ bá lékẹ́ lápá wọn màláìkà látẹnu ayà yìí yuhmalu ala al-ma'na al-ma'rufi fi al-lugha yuhmalu ala al-ma'na al-ma'rufi fi al-lugha wọ́n ní ìtumọ̀ rẹ̀ ibi tá gbé sí ìtumọ̀ tó lálàáfíà ni ìsùjúrù tá ti mọ̀ nínú èdè yẹn pé káàkiri kí rẹ̀ ní lọ́wọ́ wọ́n lè tọ́lá lálàáfíà jù nìyẹn ayi wọ́n ni ìtumọ̀ rẹ̀ pé annallaha ta'ala a amarahum bi fi'lin tujaha adam ya kúnu mazharon min mazahir at-tawadhu'i wal khudu'i lahu ta hiyatar wata azimai. Wa بالفضل دون وجه الجبهة دون وضع الجبهة على الأرض الذي هو عبادة إذ عبادة غير الله إذ عبادة غير الله شرك يتنزه الملائكة عنه wọ́n ní ìta ń sọ ni wípé ọlọ́wọ́ bá lékẹ́ lápá àwọn màláíkà láṣẹ kan tẹ iṣẹ́ kan fún ànábì adam alayhi salatu wassalam ilé tí ó máa ṣe àfihàn ìtẹ̀rẹ̀ ìtẹríba àti ìyẹpẹrẹ ara wọn fún ànábì adam alayhi salatu wassalam kan ṣe yìí láti fi kí àti láti fi gbé tóbi kan ti fi rinlẹ̀ wípé ànábì adam ní ọlá ju àwọn lọ

aya wa iftunna lil malaikati jiru li adam nígbà tó fàtà fi mú ilé báyìí wá ó ní pé àwọn èèyàn lo ayẹ̀ ilẹ́rìí wípé ẹ̀rí pé ká máa tẹ̀kí rẹ̀ nìyẹn pé nígbàtí ọlọ́wọ́ bá ní ká ti pàwọn màláíkà láti kẹ́ sí ilé fánẹ́bí adam ẹ̀yẹ o ajẹ́kọ́tọ́ nìyẹn kódà wọ́n ní àṣẹ ọlọ́run ni ká máa tẹ̀kíra wa tí bọ́lọ́wọ́ bá ní kẹ́lẹ́pà ànábì adam àwọn màláíkà láti kẹ́ sí ilé fánẹ́bí adam bí ó bá tọ́ ni ọlọ́run ní pàwọn láti kẹ́ sí ilé fánẹ́bí adam so ẹgbọ́n kàtàwọn olùmọ̀ nípa tẹ̀fsir ilé ìtẹ́ ń tún yẹn tẹ̀fsirù fẹ́ nú nìyẹn àwọn òdẹ̀ lè gbà yẹn lọ́wọ́ yí láíláí kò rí báyìí sí torí pé irú authority wo lẹ ní láti máa tú Kùránì pẹ̀lú fẹ́nu yí kò rí báyìí sí ilé ìbáyìí ọ́tako ìlànà ẹ̀kọ́ kódẹ̀ ní tó bá kẹ́kọ̀ọ́ ayé gan bí wọ́n bá sọ̀rọ̀ kan wọ́n ní kó mú rẹ́fẹ́rẹ́nsì wá ni wo ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ tí gbogbo ayé náà mọ̀ ìpé nípa ìmọ̀ tafsiru o àwọn ilé ìyàgbà ni wọ́n olùmọ̀ ńlá ni wọ́n jẹ́ náà ìgbà tí Imam Ibn Kathir tó ń tú àyà yìí nínú tafsiru wọn àwọn náà sàlàyé pé eh, sùjúrù tí Ọlọ́run bá lè jẹ́ lápá àwọn màláíkà láti ẹ̀kan sí fàánẹ́bí Adam yìí a kèése wípé wọ́n fi orí wọn kẹlẹ̀ fún ànẹ́bí Adam alayhi salatu wassalam tí kẹ bá ṣe pé wọ́n tẹ̀ fún anábi adam ni kò yí bá ní sìnyí so títẹ̀ tó wá tẹ̀ fún anábi adam alayhi salatu wasalam yìí a nǹkan ni tó yẹ sí pé ó tọ́ nínú ṣẹ̀ríà àwọn tó ti kọjá lọ kọ́ ma ṣe bẹ́ẹ̀ fúnra wọn ni ṣùgbọ́n nígbà tí ó di inú ṣẹ̀ríà anábi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní kẹ́lápa ilé ìbáyé òun náà ni ká sálámà sí rẹ ni náà a mo ń gbìyànjú àti wá ìbẹ̀rí nínú tafsirul kathir ni so torí ọ̀rọ̀ tí wọ́n sọ ní abẹ́ ayẹyẹ ọ̀rọ̀ tó pọ̀ ni so mo wá bẹ́tà láti gbìyànjú àti gbé síbi tí a mú ń sàlàyé gẹ́gẹ́ níbi tó ti ń sàlàyé nípa gbólóhùn sùjúdù yìí pé kí ni ọlọ́run bá díkẹ́lá kí ló gbàdé ó pẹ̀lú sùjúdù yẹn na malakulli hal eléyìí báyìí wọ́n ni وقال قتادة وقال قتادة بقوله وإذ قلنا للملائكة اسجدوا لآدم wọ́n Qatada sọ nígbà tó ń tú gbóòrùn ọlọ́wọ́ bá ipọ́ lọ́wọ́ bá taatu lillah eléyìí báyìí a ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá ní kò yí báyìí nìtì wọ́n ni wàsájìdàtù akramu wàsájìdàtù akrama Allahu adama biha an asjada lahu mala'ikatahu wọ́n ni àtìsíwọ́n ni sájìdà tó wà ní báyìí ọlọ́wọ́ bá ní kí láti pàn nẹ́bí adama lé ni pẹ̀lú pọ́lọ́wọ́ bá ó pàwọn mala'ika láṣẹ ọlọ́wọ́ bá alékẹ́lá ní kí àwọn màláíkà kí wọ́n tẹ̀ fún ànábì adam alayhi salatu salam bá tọ́lọ́wọ́ bá alékẹ́lá ní kan tẹ̀ yìí a ìbìlísù nìkan ní òtẹ̀ kò rí bá ní sí yìí wọ́n ní irú eléyìí tí àwọn màláíkà ti fà náàbí Ádámù yìí ìtẹ̀fún rẹ nípa fi ń kí rẹ ni àfi ń sálámà sí rẹ ni àfi ń pàá rẹ lè ni kama qala ta'ala ẹni jẹ́ bọ́lọ̀ bàrí gáyé sọ pé wa arshi wa kharru lahu sujjada àwọn wáyà yẹwa nínú surati Yusuf ní parí wọ́n wa qad hadha mashru'an fil umam al-madiyah al-imam al-kathir sọ pé wa qad hadha mashru'an fil umam al-madiyah ìmá ṣerú àwọn kaba ìkama tẹ̀kírawa nǹkan tó tọ́ ni nínú ṣẹ̀ríà àwọn ìjọ tó ti kọjá lọ walakinnahu nusikha fi millatina àmọ́ nígbà tó jinú millata nabi sallallahu alaihi wasallam Ọlọ́run bá pa ìdájọ́ yìí rẹ́ walakinnahu nusikha fi millatina wọ́n parẹ́ nínú millati wa qala Mu'adh wọ́n mú ẹ̀rí wá lórí àwọn Mu'adh sọ wípé qadimtu fún àwọn olórí ìjọ wọn fún àwọn àfá ìjọ wọn fa anta ya rasulallahi ahaqqu an yuzara lak ire anabi sallallahu alaihi wasallam sì ní ọ̀tọ̀ ká máa ṣe sùjúdù yìí fún ká máa tẹ̀ fún fàkọ́lá láà anábìní kọ́ máa ṣe bẹ́ anábìní rárá wọ gbọ́rọ̀ ṣe bẹ́ law kuntu amiran basharan an yasjuda li anábi sọlọ́sán tó gbẹ́tọ́ ẹkọ́ bá tọ́ fún mi kí n pa abara kan látẹ kó mọ́ ẹ̀tẹ̀ fún abara míì ni ìyàwó ni ń bá ní kó mọ́ ẹ̀tẹ̀ fún ọkọ látara bí ìwọ ọkọ bóyí tóbi tó lọ́rùn ìyàwó rẹ̀ wọ́n ni wàrọ̀ jáhàhú arọ́zi wọ́n ni àfáwà arọ́zi ilé ọ̀rọ̀ yìí ni wọ́n fi rinlẹ̀ as-sajdatu lillah wọ́n ní sájídà yìí kí ọlọ́run ọba ni wọ́n ṣe fún kìísà náà bí adam kò ibá ní ti yìí wa adamu qiblatun fiha kama qal wọ́n ní adama kẹ jẹ́ ibùdájúkọ ni adama kẹ jẹ́ ibùdájúkọ láti tẹ́sù jù nìyàn fọ́lọ́run ọba ni ẹgẹ́ bí ọlọ́wọ́ bá rí káàkiri pé akimi sọlẹ́tẹ̀ liduluki shams ẹ́ ọlọ́wọ́ bá ní akimi sọlẹ́tẹ̀ liduluki shams so láàmù tó wà ń bí báyìí náà bí máa na ìlà duluki kò yí báyìí sí so wọ́n fi mẹ́rin wá pé àràfíà ibi tí mo abẹ́ lọ ní wọ́n ní àmẹ́lẹ̀ tó hàn jù nínú ọ̀rọ̀ méjèèjì ẹ̀rí wọ́n láwọn apákò olùmọ́ sọ wípé irú sùjúdù tó tẹ̀fà nẹ́bí adama yìí o wọ́n fi kí ànẹ́bí adama ni kò ibá ní sí wọ́n dẹ̀ ni ọlọ́run bá nígbà ti padà parẹ́ wọ́n kèdèpá wọn náà gbà wípé kèdèpá wọn ẹlẹ́kẹ̀ẹ́jì bá pọ́mọ ọ̀yẹ káàmà sí sùjú lásìkò wáyé ó dà wọ́n gbà wípé lásìkò tànẹ́bí adama gan kọ̀tọ́kọ́ sí fún ànẹ́bí adama pé kèé tànẹ́bí adama gan ni wọ́n ni wọ́n ṣe fún àwọn kan dájú ni kò ibá ní sí wọ́n wá ní àmá àtọ̀rọ̀kejì ọ̀rọ̀ àtọ̀rọ̀kejì wọ́n ní kátọ́pá nẹ́bí adama gẹ́gẹ́ ni wọ́n ṣe fún òun ni ọ̀rọ̀ tí ó tẹ̀sùn jùlọ tó wọlé jùlọ ṣùgbọ́n eléyìí báyìí

والأظهر أن القول الأول أولى والسجدة لآدم إكراما وإعظاما واحتراما وسلاما wọ́n ní sájídà tó ti fà náà yádáwà ìsàpẹ́lẹ̀ rẹ̀ ní ìgbé tó bí ní ìkíní wàhíyà tó àìtò lè láyé azawajal ìtẹ̀lé àti ọlọ́wọ́ bá dẹ̀ ló jẹ́ lè annaha imtisalu li amrihi ta'ala wọ́n ní torí pé lè báyìí ìtẹ̀lé àti ọlọ́wọ́ bá ní waqad qawwahu ar-Razi fi tafsirihi wọ́n ọ̀rọ̀ yìí sì ni alimamun rọ́zí fún ní agbára nínú tafsiru ti wa wà zọ́ ẹfà máa àdáhù min alkọ̀ulẹ́ni al'akhiraini a wàhúmá kaunuhu ju'ila qiblatan idla ya zaru fihi sharafu àwọn abẹ́rẹ̀ sí ma sàlàyé lọ wípé ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ méjì tó yàtọ̀ sí ẹ alimamun rọ́zí bọ̀ àfà rẹ̀ pọ́rọ̀ yẹn lẹ wọ́n wá ní ìgbàtọ́ ń bọ̀rọ̀ lọ wípé annal murada bis sujud al-khudu' ila al-inhina wa wadu' al-jabhati ala al-ardi wa huwa da'ifun kama qala so wọ́n tó ta'ala ilé tí wọ́n rajjaha ní pé sujudu yìí tí wọ́n lẹ́kàtẹ́ bá nábi adam alayhi salatu wassalamu yìí ìtẹ̀ ni ìtẹ̀ kí ànábi adam ni eléyìí tí tọ́ nínú ṣẹ̀rí àwọn tó ti kọjá lọ àmọ́ kò tọ́ nínú ṣẹ̀rí títà Nábì sallallahu alaihi wasallam náà a lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ tí alimamu alimamu al-Qurtubi rahimahullahu ta'ala tí àwọn náà sọ nípa ayà yìí alimamu al-Qurtubi bá táwọn náà sàlà yáyà yìí àwọn jẹ́ kó wáyé pé nǹkan tó lọ́wọ́ bá lè gẹ́lá annabi adam àtọ́pàwọn màláìkà láti ẹka sí fún annabi adam yìí alayhi salatu wassalam kìí sí pọ́lọ́wọ́ adam

àbí wọ́n tẹ̀ ní àbí wọ́n kẹ̀tẹ̀ lásẹ̀ rẹ̀ ní àbí wọ́n láwọn èèyàn yapa lórí yẹn lẹ́yìn ìgbà tó wọ́n bẹ̀rù kò wípé gbogbo ike ìsùjú tó bá jẹ́ mbẹ̀ gbogbo ike ìyànà tó bá jẹ́ mbẹ̀ wọ́n fi ṣe ìjọsìn fún Ànábì Adam ọkà ardi eléyìí àti ẹni tọ́lọ̀wà ìrìgá pàwọn màláìkà láti ẹni kí wọ́n ṣe kí wọ́n fi Adam ka sujúdì mu'tadi fi salah gẹ́gẹ́ bí sujúdù ta ti mọ̀ níbi orun yẹn li'annahu az-zahiru min as-sujudi fil 'urfi wash-shar'i wọ́n torí pé lèyìn lọ hàn ní ìtumọ̀ tó hàn ní ẹ tàbásọ̀rọ̀ nípa sujúdù nínú àfà àti nínú sharia wa 'ala hadha qila wọ́n lórí ilé ìbáyìí àwọn tó sọ ilé ìbáyìí làwọn fi wá sọ yí pé kana dhalika as-sujudu takriman li Adam wa izharan li fadlihi wọ́n ní irú sùjúdù yìí wọ́n fi sàpẹ́lé fà nẹ́bí adama ni wọ́n dẹ̀ fi sí àfihàn ọlá nẹ́bí adama lórí wọn ni wàtọ́ àtàlìlá wọ́n dẹ̀ fi tẹ̀lá sí ọlọ́wọ́ bá ni wàkánà adamu kalkibla tilana adamu wọ́n dẹ̀ gẹ́bí ibùdájúpọ̀ fún wa kò yí báyìí sí so ìgbà tó ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n láwọn tí wọ́n sọ orí ìbáyìí tásọ ni ẹ wọ́n ni wàkọ́ ìdàkọ́ òmù àwọn kan wá sọ pé lam yakun hadha sujud lam yakun hadha lam yakun hadha as-sujud al-mu'tada al-yawm wọ́n ní sùjúdù tọ́nà ọba àríkẹ́lá pàwọn bàlẹ́kà láti ẹni báyìí kìí ṣe sùjúdù ta ti mọ̀ tí a bá sábà lónìí ẹ̀wọ́ alẹ́bí huwa wọ́gbọ̀ ìjábà ti ẹ̀lẹ̀ ọ̀rùn tó jẹ́ pé òun náà ní káfí gbangba wájú kalẹ̀ wọ́n ní kìí ṣe wọn lọ́nà ọba àríkẹ́lá ń sọ báyìí walakinnahu àwọn ní àmá sùjúdù yíó sùjúdù kan tó yẹ pé àwọn sẹ́kù lórí aslu lọ́rọ̀ ni lórí ìpìlẹ̀ lọ́rọ̀ ni fa huwa min at-tadalluli wal-inqiyad ìyẹgbẹ̀rẹ̀ ara ẹni

nínú ọ̀rọ̀ tí ilé tí ó tètè mú àsìkò ayá jùlọ òun ni wípé wọ́n ni a wọ́n ni fàkánà ókè jíjẹ wàkútúlifà aibon halkánà zálika sujúd kọ́sán bí adam aleyhisselam kó lè bá lójútù wàkútúlifà sujúdú kọ́sán bí adam aleyhisselam wọ́n láwọn àwọn àfáà yapa bákan pé sí sujúdù yìí sí anábi adam nìkan ni wọ́n sàlẹ́sà fún pàlẹ̀ sí fún ni

عليه الصلاة والسلام لقوله تعالى نتقول قول الله بطلق ورفع أبوي للعرش وخروا له سجدا النبي يوسف gbé àwọn òbí rẹ̀ méjèèjì sórí àga ọlá gbogbo wọn dẹ̀ ní wọ́n ṣe sùjúdù fún anábi adama anábi yusuf alayhi salatu salam wọ́n ni wa kharru lahu sujjada wọ́n ni eléyìí báyìí àwọn ní ṣe tí ó ṣẹlẹ̀ yẹn tó wá jẹ́ pé eléyìí báyìí in àríkẹ́lá ṣe lẹ́tọ́ ni láti àsìkò yẹn títí di àsìkò lásìkò ànábì adama tí ó wá parí lásìkò ànábì yàkú pé ká máa ṣe bẹ́ẹ̀ fún àwọn ẹ̀dá wọ́n ní sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wà lẹ́bí aléyìí aktaru wọ́n ní àmẹ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà lórí ẹ̀ jùlọ nípa wípé sí ànábì adama nìkan ló tọ́ fún àbí ó tọ́ fún gbogbo èèyàn látàsìkò ànábì adama tó fi dórí àsìkò ànábì yàkúbù ni wọ́n ní ní táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lórí ẹ̀ ni pé annahu kana mubahan ila asir rasulillahi sallallahu alaihi wasallam arinu awon matani anabi adama ni kan ló tọ́ fún lẹ́yìn anabi adama tolo ba ni kan pa àwọn màláíkà la se kan ṣe fún ẹ gbọ́dọ̀ ṣe fẹ́ lómi ma yàtọ̀ fún anabi adama àtọ́lọ́ nìkan a sì nínú àwọn olùmọ̀tẹ́ nínú láti àsìkò anabi adama yẹn ló kò yíba nísìn wọ́n lè ní ọ̀rọ̀ tí àwọn ilé tí àwọn olùmọ́pọ̀ lórí ẹ̀ jùlọ olèlé ìbáyìí pé ó tọ́ látàsìkò yẹn nítorí kí múlè wá o ní wípé kámàrò ìtẹ́ bọ́yá eléyìí báyìí àwọn kan sọ wípé ó tó tọ́ títí àsìkò yìí in táwọn àbá ń sọ ni pé tí lásì àsìkò yẹn títí di àsìkò ànẹ́bì Yakubu sí ànẹ́bì Adama nìkan ló tọ́ fún ni àbí ó tó tọ́

ẹ̀rí lórí eléyìí báyìí o ní pé ìgbà tí àwọn sọ̀hábà nábi sallallahu alaihi wasallam tí wọ́n rí igi àti àkómítọ́tẹ̀ fún nábi sallallahu alaihi wasallam wọ́n sọ fánàbí pé nánú aula bi sujúrì laka mina shajarati wal jamal àwa gan lọ tọ́ka máa kò tọ́ka sí sùjúdù fẹ́ nìkan kẹ́ àyàfi ọlọ́wọ̀ bàbá àgbàńlá yìí nìkan wọ́n ni rọwà ibn Majah fi sunanihi wal Busti fi sahihihi an Abi Waqi wọ́n mú ẹgbà wákà wá látọ̀dọ̀ ibn Majah nínú sunanu ẹ̀ àti قدم معاذ بن جبل من الشام سجد لرسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا قال يا رسول الله قدمت الشام فرأيتهم يزلون بطارقتهم وساقفتهم فأردت أن أفعل ذلك بك قال فلا تفعل فإني لو أمرت أحدا أن يزل لأحد لأمرت المرأة أن تزل لزوجها لا تؤدي المرأة حق ربها حتى تؤدي حق زوجها حتى لو سألها نفسها وهي على قتب لم تمنعه so àwọn sàlàyé ẹ̀rí tí mo ti sàlàyé kò yí bá ní sí so ẹ̀rí Mu'adh náà wọ́n mú wá nítorí àsìkò wa so àwọn náà fi mẹ́rin wá lórí pé anábi sallallahu alaihi wasallam tako Mu'adh ìgbà tí Mu'adh ṣe rúkọ báyìí fánàbí sallallahu alaihi wasallam wọ́n wá ní qultu alimamu qultu wá ní àwọn sọ wípé wa hadha sujud wọ́n ní sujud ta wí sùjúdù ìtẹ̀ fún rẹ̀ ní tọ́lọ̀ ọba ìká ti kọ̀ fún abíká máa ṣe yìí kọ̀rì tàkọ́dà wójú hálùn tasọ́wìfà àádẹ́tàn fi samáyìhìn wà ìdàjú húlìhìn alámaṣà yíhìn wàsìfàríhìn wọ́n ni sùjúdù tọ́lọ̀ ń kọ̀ fún abíká máa ṣe yìí wọ́n ni àwọn aláìmọ̀kan àwọn súfí àwọn ti mú nǹkan yìí ní àládà tí wọ́n tó láwọn aláìmọ̀kan súfí sẹ́tì ní báyìí wọ́n láwọn náà mo ní àládà alimamul Qurtubi ní eléyìí tọ́nú islam rárá àwọn aláìmàkan súfí ní ma ń ṣe ẹ́dìrí pé láwùjọ wa nítòótọ́ àwọn oníṣẹ́ nítòótọ́ aláìmàkan súfí náà ni ẹ̀lẹ́ ránù súnnà kan tẹ́sì yé kọmọ wá sí sujúd kò lè bá ní ẹni tí ó ma dìfẹ́ndì ẹ̀gbẹ́gẹ́ ẹ̀wọ́n ṣe àwọn aláìmàkan súfí náà ni àwọn tí ọ̀rọ̀ àwọn olùmọ̀ nígbà tó nsala sàlàyé àyà yìí so ó túnmọ̀ sí pé àyà yìí kí ń ṣe dẹ̀lì kò ń ṣe ẹ̀rí fẹ́ nìkankan láti máa ṣe sùjúrù fún ẹnìkankan nítorí pé ẹnu àwọn olùmọ̀ tó pọ̀ jùlọ ẹnu wọn kò lórí wípé lóòtọ́ bàbá ti ẹ̀sọ wípé ọlọ́run ọba àríkẹ́ adama

nígbàtí ọlọ́run ọba àríkẹ́lá tó padà gbà láyé òun àti àìbàtáwọn òbí rẹ̀ méjèèjì àtàwọn ọmọ ìyá rẹ̀ yókù náà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n pàwátá ni wọ́n ṣe sùjúdù fún Ànábì Yusuf alayhi salatu wasalam nínú ayà ọgọ́rùn-ún ilé tó ẹpá wọn olùmọ́ ti ń sá àti ń rí fàá sí wọ́n ti ń mẹ́nu lọ síbi

so ọlọ́wọ́ bọ́ sànú wa pẹ̀lú fẹ́nú táwọn èèyàn kóra wọn sí láwùjọ wa yìí kò yí bá ní so tí yẹn bá fẹ́ sẹ̀sìn ọlọ́wọ́ bá kó sé tí yẹn bá ní sẹ̀sìn lórí ayà ìwà rọ́fà àyàbáwé yẹlẹ̀ l'arṣí wa kharru lahu sujjada ẹjẹ́ ká kàtí àdìmọ́mù tọ̀ntọ́ wí sọ bàtán sàlàyé ayà yìí náà mú wani wa kharru lahu sujjada wani ìtumọ̀ pé kharru lahu sujjada yẹn àwọn ànábì Yakub àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wọn pátákátá ní sùjúdù fún ànábì Yusuf alayhi salatu wassalam wa kana dhalika jaizan fi shari'atihim wa kana dhalika jaizan fi shari'atihim wọ́n wọ́n ni wàkánà haza jaizan وكان ذلك جائزا في شريعتهم على أنه لون من التحية wọ́n ní lórí wípé àwọ̀ kan nínú àwọ̀ ìkírẹ nínú nìyẹn jẹ́nu aládà nínú ṣẹ̀ríà tí wọn وليس المقصود به وليس المقصود به السجود الشرعي لأنه لا يكون إلا لله تعالى wọ́n ní kéèkéé tí wọ́n gbà lérò pẹ̀lú sùjúdù báyìí ó ní sùjúdù ṣẹ̀ríà ká forí kalẹ̀ wọ́n tó pẹ́rẹ́ lé báyìí kèése àwọn ilé báyọ̀ tọ́ àyàrí fún ọlọ́run ọba nìkan so ó túnmà pé alìmáàmù tọ̀ntọ́wí rahimahullahu ta'ala àwọn náà gbà wípé nǹkan yìí kọ́ inú ṣẹ̀ríà àwọn tó lọ nígbà yẹn sallallahu a wo nǹkan tí al-Imam al-Qurtubi rahimahullahu ta'ala táwọn náà sọ nípa àyà yìí bá táwọn náà sọ̀rọ̀ nípa wa kharru lahu sujjada na'am a wani wa kharru lahu sujjada wọ́n sì sujúdù fún annabi adam wani qultu hadha al-inhina wa takaffi wọ́n láwọn sọ wípé eléyìí báyìí sujúdù tápa annabi adam àwọn tí àwọn ma annabi yusuf ṣe fún annabi yusuf yìí wani títẹ̀ ni kátẹ̀ ká súnra kì ní kò ibá nísìn alẹ́bì núsìkọ̀ ẹ́nà ilé tó yẹ́lú kí wọ́n ti parẹ́ kúrò ṣẹ̀ríà ti wá ọ̀rọ̀sọ́rọ̀ àádẹ́tàn bí díyàrí masiriya wọ́n ni àmẹ́tò tí bó ṣe jẹ́ sí pé wọ́n ti parẹ́ nínú ṣẹ̀ríà ti wáyé ọ̀rọ̀sọ́rọ̀ àádẹ́tàn ni Egypt ó ti di àládà wọn kama ẹ́ eh? so ibà nísìn àbí ẹjí ń ṣe padà sẹ́yìn díẹ̀ ìbátán sàlàyé wọ́n ni kánà sujúdán ka sujúdin ma'ahudi indana wa huwa kánà tahiyyatuhum wọ́n láwọn kan sọ pé ìsujúdù tó ń ṣe bá nábi yusufu yìí wọ́n ni ìsujúdù ká forí kanlẹ̀ ní kò ibà nísìn yìí wọ́n ni ibà ìdẹ̀ ni tahiyyà lọ́dọ̀ tí wọ́n ni yẹ wàkíl àwọn mí sọ pé kánà ìnhìná àǹkarùkúrì wọ́n ní ìnhìná wù ní títẹ̀ ní ẹgẹ́ bí pẹ́yà ṣe rùkúrì wà lámjẹkùn kùrúrán alẹ́lárùdì kìí ṣe kuma fi gbangbawájú kalẹ̀ wà haka da kánà salamuhun bí takafí wal ìnhìná wani bá ṣe ma ń kíra wọn nígbà nìyẹ pẹ̀lú kàtẹ̀ fúnra wọn wà kọ̀dí na sakọ̀ lọ́hùn zárika kúllahu bí ṣari'ina ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ ti pa gbogbo ilé rẹnu ṣari'a wa wà já alalkalama badalan anil ìnhìná ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ fi ọ̀rọ̀ sísọ ká fi ọ̀rọ̀ kíra wa obìnrin kò títẹ̀ وأجمع المفسرون على أن ذلك السجود على أي, على أي وجه كان wọ́n ní àwọn olùmọ̀ nípa tẹ̀fsìrù fẹ́nukò lórí pé sùjúdù táwọn oríkèríkè wọ́n ní èyíkéyìí ọ̀nà tó bá wùkẹ́ lọ́gbàwá ẹ̀bá ni wọ́n forí kẹlẹ̀ ní ẹ̀bá ni wọ́n tẹ̀ ní gbogbo ọ̀nà kọ́nà tẹ́ فإنما كان تحية لا عبادة وبين كيرا وني وفي جوسف قال قتادة وني قتادة بن جعامة السدوسي ونصيبه هذه كانت هذه كانت تحية تحية الملوك عنده ولليين kíkírẹni àwọn lọ́balọ́ba tamangba kí àwọn ọ̀nà tamangba kí àwọn lọ́balọ́ba lásìkò wọn lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wa a'ta Allahu hadhihi al-ummata tahiyyata al-janna Ọlọ́hun bá mẹ́ṣe mẹ́ ń kí àwọn lọ́balọ́gba lásìkò yẹn nìyẹn ṣùgbọ́n nínú ṣẹ̀rí àti wa ọlọ́run ọba àlékẹ́lá ṣe parẹ́ ọlọ́run ọba àlékẹ́lá fi káàkiri sálámà káàkiri kíra wa ọlọ́run ọba fi rọ́pò so yí bẹ̀rẹ̀ wá ní Al-Imam Al-Qurtubi wá sọ pé qultu wọ́n láwọn sọ pé hadha al-inhina wa takaffi wọ́n ní ní wọ́n ti parẹ́ nínú ṣẹ̀rí yìí قد صارت عادة بالديار المصرية أتي دي العادة وانيل مصر وعند العجم قد لدى واتية الأربوانا أتي دي العادة وانجب إلى يوبا أجب إلى تقع أجب إلى فلاني àti gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ní lọ́dọ̀ àwọn tí ò kí ń ṣe lárúbáwá náà kódà dé àwọn lúmi tí ó ṣe Nàìjíríà wọ́n ló ti di àládà wọn ẹ́ wọ́n ni débi wípé wakadhalika qiyamu ba'dihim ila Ah, wọ́n ní bẹ́ẹ̀ náà ni ká máa dìde fún ẹni nígbàtà bá fẹ́ kíra wa ká máa dìde fúnra wa wọ́n lè náà di àládà hatta inna ahadamu idha lam yuqam lahu wajara bi nafsihi ka'annahu la yu'bahu bihi wọ́n ní débi wípé tó wọ́n bá dìde kí ẹlòmí inú wọn yóò wá rí lẹ́mí rẹ̀ nígbà fún wọn kàwọn kún pé ah, ẹ̀yìn ọmọ ìṣẹ́ ẹ̀ṣẹ́ wá lápàlẹ́ báyìí tí mi náà ló ń kí lójú òkúlẹ̀ báyẹn wọ́n ní débi wípé nǹkan ìbàjẹ́yẹ tí ó ti wọ̀ wọ́n wà annahu la qadra lahu àti bíbà pé ẹ̀tí ẹ̀kún ẹ̀tí ẹ̀bú yìí kankankún bíbà pé ẹ̀tí ẹ̀lẹ́ẹ̀kún lápẹẹlẹ́ kankan wa kadhalika idha taqaw inhana ba'duhum li ba'd wọ́n ní bẹ̀rẹ̀ ìzaba pàdé ara wọn wọ́n tẹ̀kíra wọn wọ́n nǹkan àjogúnbá tó rìnlẹ̀ ní láwùjọ wọn ni láti yàmà ìdá ìtìkọ́ ìlú umarọ̀ wọ̀n rùsá pàápàá jùlọ ta bá jẹ pàdé àwọn lọ́bàlọ́bà àwọn aláfẹ́ nakabu anisunan nakabu anisanan wa arọ̀dú anisunan wọ́n ṣe kíni wọ́n gùn وروى أنس بن مالك قال وانا أنس بن مالك جاك بايك باوا تصوي بي قلنا يا رسول الله ولا بي النبي ليري بي أيلحني بعضنا إلى بعض إذا اتقينا سيدا بقى يا راسي كما تكيرا قال لا أنا بن لا أنا بن أقول سيبي قلنا أفيعتنق بعضنا بعضا سواني ما فرقنا لنبي قال لا أنا بن ما سيبي قلنا أفيصفح بعضنا بعضا سيدا ما براولو قال نعم أنا بن بني كويبا نسيي Ah, wani kharrajahu abu umar fi tamhid wani abu umar ba au ba ọ̀rọ̀ yíwá ba hadisi wani na tamhid fa in qila wani táwọn gaba wá sọ wípé fàkọ̀rìkọ́dà rasulullah sallallahu alaihi wasallam ibá nabi sọ wípé kúmù ila sayyidikum wa khairikum ẹdìdé lọ bá olórí yí ẹni tó lóore jùnú yí ya'ni sáàdà ibn mu'adh ah, wọ́n tọ́ ẹgbẹ́ ìntánàbí gbàlérò ní pé ẹntánàbí gbàlérò pé kádìí lọ báyẹ̀ orílẹ̀-èdè sáàdùgbùn mu'adh kulna dhalika makhsusun bi sáàdì lima tẹ̀tẹ̀bíhì alhálùl ma'ayyana wọ́n ni a sọ wípé sáàdù nìkan ni yíò wà fún nítorí pé ìṣẹ́sí tí sáàdù wà ń gbà yẹn òun ni ó jẹ́ kó nítorí ìṣẹ́sí àdásàlẹ́sà tó wà fún sáàdù lásìkò yẹ lọ́pàtàrí fún nídàjọ́ yẹn kò yí báyìí nísìnyí wọ́n ni wọ̀kọ̀lkílà wọ́n láwọn kájẹ̀ sọ pé innama kana qiyamuhum liyunzilu wà ní himar pé wọ́n ní kọ́ dìde lọ bá sáàdù láti lọ sọ kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kẹ́tẹ́pá anẹ́bì ní ká dìde lọ kí anẹ́bì ní ó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ anẹ́bì wá ní ká lọ sẹ́kẹ́ yóò ká lọ sọ kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wọ́n láwọn mí sọ fa innahu yajuzu lirajuli kabiri idha lam yu'athir dhalika fi nafsihi wọ́n ni bákanáà ká dìde fún rẹ ni wọ́n ni ó tọ́ a lè ṣe tó bá ẹgbẹ́ tẹ́ẹ̀ bá ti dìde kí kò ní rí gẹ́gẹ́ bí pé ẹ̀ẹ̀pọ̀wọ̀n lé ẹ̀lì dìde kí fàgbàlagbà kò rí bá rí sí yìí wọ́n ní bákanáà fa in aftara fihi wọ́n tó bá pé yóò bá wá lápánú ẹ̀mí rẹ̀ tẹ́ẹ̀ bá ti fún tó yóò rí wọ́n wá mú ẹ̀rí wá lórí ẹ̀ tó pá Nabi sallallahu alaihi wasallam man sarrahu an yatamathala lahu an-nasu qiyaman falyatabawwa maq'adahu min an-nar Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá máa ń dùn ma kí àwọn èèyàn máa dìde kí Ànábì ní kọlọ wá àyè ibi tí ó jòkó sí nínú náà so tó bá jẹ́ pé máa ń dùn ma bẹ́ẹ̀ táwọn èèyàn bá dìde yóò lápánú ẹ̀mí rẹ̀ inú ló dùn yóò sí fún àbábá pé tẹ bá dìde fún oúnjẹ oníkàkún kò ní rí nínú ẹ̀mí rẹ̀ pé bọ́yẹ̀ sí nǹkan bàbàrà fóhun wọ́n ní kò sí láìfílẹ̀ ìbá ní sí so nípa tọ̀tọ̀rọ̀ kìyàmù ni ala kulli hal nǹkan tí alimamu al-Qurtubi rahimahullahu ta'ala tó sọ ni na mẹ́jẹ́ ká gbọ́ nǹkan tí alimamu Ibn Kathir náà sọ nípa aya yìí nígbà táwọn náà ń sọ̀rọ̀ nípa aya yẹn wọ́n ni bakar kana fi shara'ihim idha sallamu ala al-kabir yasiluna wọ́n ni ká fún rẹ ní wọ́n ni nǹkan yìí tọ́ nínú sharia àtàwọn tó kọjá إذا سلموا على الكبير تبا سلام سأقبلغبا يسجدون له وما تك كيغبلغبا ولم يزل هذا جائزا من لدن آدم إلى شريعة عيسى عليه السلام wani ilé ìdáyọ̀ wá yẹ kògbò ní nǹkan tó tọ́ látàríkò anábi adama sí tó bidó ìṣẹ̀rí anábi Isa alayhi salatu wassalam nǹkan yẹ tọ́ kí yẹ máa tẹ̀kí àgbàlagbà fàhúrùrí ma haza fi hadhihi al-milla nígbà tó wá nínú milla tàbí sallallahu alaihi wasallam fi hadhihi al-milla ó ní mọ̀síkà ní mọ́mùrù kẹfì ìgbà àwọn wà ní àwọn tẹ́gbà ipé haramu ni ẹ̀ṣẹ̀ ní kí ẹmà tẹ̀kíra wọn nítorí na fi gbé wọ́n lójú ọ̀nà tahrim pé fahurrima hadha fi hadhihi al-milla wa ju'ila as-sujudu mukhtassan bi janabi rabbi subhanahu wa ta'ala wọ́n wá ṣe eléyìí báyìí ní haram nínú sharia tiwa wọ́n wá ṣe sùjúdù ní nǹkan tó yẹ pé Ọlọ́run ọba nìkan ládá sàlẹ́sà fún

tẹ́yẹ bá lè sùjúrù ìbádà tán ṣe fọ́lọ́ ọba pẹ̀lú kọ́sùjúpà fẹ́ ń jọ́sì fún èèyàn lọba tí fẹ́yẹ̀ ẹbọ nìyẹn ṣùgbọ́n bá ilé kọ́sùjù tàhíyà ni a sọ pé ó ti pààyẹ rẹ ọtọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ti parẹ́ haramu nìyẹn kò ibá ni mo sọ pé sùjúrù méjì ni ẹwọ́n yà dàgbàpọ̀ kọ́sùjù ẹni tó yìí ṣe sùjúrù àníyàn rẹ̀ ni ó fún nídàjọ́ sí tàhíyà ló fi ṣe ni àdúyà ìbádà tó bá jẹ́ ìbádà ní ṣírkù ní ẹ tó bá ti fẹ́ lórí àtọ̀ fọ́lọ̀wọ̀ bá àbáfáyé fọ́lọ̀wọ̀ bá ló ṣe fún ibi tó ẹkùn sí ẹ̀lú sí sí tó bá yẹ pé tàhíyà ni a sọ pé haram ní tó pọ́n ti parẹ́ nínú ṣẹ̀ríà tiwa eré nìkan wọ́n eléyìí ni ìtumọ̀ in nínú ọ̀rọ̀ qatada àtàwọn mẹ́tọ́ yàtọ̀ sí mú jíká ọ̀rọ̀ qatada yẹ fún wa pé kọ̀tàdà sọ wípé tàhíyà àwọn lọ́balọ́ba nígbà yẹn nìyẹn àmọ́ wọ́n ti padà pààrẹ ní ṣẹ̀rí àti àkọ̀tọ́mọ́ kò yí bá ní sí wọ́n mú hadith wọ́n wà fil hadithi anna mu'adha qadima ash-sham anna mu'adhan qadima ash-sham fa wajadahu yazuruna li asakifatihim wọ́n mú hadith ta muwale kan yẹn wọ́n mú wá bákan náà wọ́n tún mú hadith salman wa anna وكان سلمان حديث عهد بالإسلام فسجر للنبي صلى الله عليه وسلم فقال لا تسجر لي يا سلمان واسجر للحي الذي لا يموت والغرض أن هذا كان جائزا في شريعتهم wọ́n ní eléyìí tí ó jẹ́ ìròǹgbà gbogbo àlàyé tàà ń ṣe látàárọ̀ òun náà ni pé gbogbo ilé tàà wúyìí nínú ṣẹ̀rí àti wọn ló ti tọ́rù eléyìí bá ṣe wúyìí bẹ́ẹ̀ ni Al-Imam Tabari rahimahullahu ta'ala bẹ́ẹ̀ làwọn náà wúyìí imamu mufassiri alimamu tobari àwọn náà wá kó àwọn àtàrùwá látọ̀dà àwọn salaf àtọ̀dà àwọn tàbí'í lórí wípé nǹkan yìí kọ́ wọ́n ti parẹ́ nínú sharia tiwa so ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tẹ́mọ́ mú wà nílé báyìí kò yí so kò dẹ̀ eléyìí kò dẹ̀ ni àlàyé àwọn olùmọ̀ lórí ẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú Qur'an tó tún mọ́ ni ayà tí ó wà nínú suratu tó wà nínú tó wà nínú suratul furqan àbí suratul isra wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تنأرهما فلا تقل لهما أف ولا تنأرهما وقل لهما قولا كريما محل الشاهد أي بتمن لرهن آيائي ونبي واخفض لهما جناح الذل من الرحمة وقل, وقل رب ارحمهما كما ربياني صغيرا ọlọ́wọ́ bá ilé kẹ́lá sọ wípé lẹ́yìn tọ́lọ́ bá ìjá pọ́wọ́ láti kápá àwọn òbí wálé kádẹ̀ jọ́sì fún ọlọ́wọ́ bá lákọ̀ọ́kọ́ lẹ́yìn náà kápá àwọn òbí wálé púpọ̀ ká ṣe dáadáa sí wọn ọlọ́wọ́ bá ilé kẹ́lá sọ wípé ọlọ́wọ́ bá ní واخفض لهما جناح الذل من الرحمة ọlọ́wọ́ bá ní ìrí ọmọ dáadáa jẹ́ni tí yóò rẹ̀ ìyapá rẹ̀ lẹ̀

kò ń ṣe ó yàtọ̀ sí ìhìnà ìwà rẹ̀lẹ̀ náà ń pè bẹ́ẹ̀ kíyàn jẹ́ ni tí kò ní ṣe gbéraga sí àwọn èèyàn náà ń pè ní tàwádù ẹ̀ ìwà rẹ̀lẹ̀ ní kìí ṣe káṣí ìhìnà náà pè ní tàwádù ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé máa tẹ̀ kí àwọn òbí rẹ̀ méjèèjì aláwọ̀wọ́ ni pé ẹ̀ẹ̀lẹ́ rí ìkẹ́ nínú àwọn olùmọ̀ nípa tafsir tó túwáyà yìí báyìí láyé ẹ̀ẹ̀lẹ́ rí ẹnìkẹ́ kan olùmọ̀ nípa tafsir tó túwáyà yìí sí wípé ìtọ́nà ọba wú ni pé ká máa tẹ̀ fún wọn ìtọ́nà ọba sọ ni pé ká jẹ́ ni tí ó rẹ̀ra wá ńlẹ̀ ká jẹ pẹ̀rẹ̀ ara wa fún wọn ká níwà rẹ̀lẹ̀ sáwọn òbí wa ká má ṣe gbéraga sí wọn tó bá bẹ̀ wá ń sẹ́ ká jẹ ká máa tọ́jú wọn dáadáa ká máa ṣe khidma fún wọn ń sọ ni a jẹ́ pé àyà tó wà nínú suratul Nahl yìí náà ẹ bá mi tú bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ jẹ́ tú àyà yìí bẹ́ẹ̀ ọ̀nà ìgbàtẹ́gbà tú àyà yìí yẹn ẹ bá mi tú àyà yìí ẹ bá mi tú àyà tó wà nínú suratul Nahl náà bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba àríkà so ọlọ́ọ̀bá àríkà sọ fún Nabi sallallahu alaihi wasallam pé waqfid janahaka lil mu'minin rí ànábì sallallahu alaihi wasallam rẹ ìyapá rẹ lẹ̀ fún àwọn òmìnir mo fẹ́ obi tí ààyẹ wà nínú suratul Nahl na'am ó nínú suratul Hijr jàre àyà 88 nínú suratul Hijr ó ní àyà yíwà ó sì tó wà nínú suratul Shu'ara àyà 215 ẹ jẹ́ ká wọlé tó wà nínú suratul Hijr yẹn قال ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين ọlọ́run bá nílà nẹ́bí má wo gbogbo àwọn ìkí ayé tọ́lọ́run bá ríkí láti fún àwọn kèfèrí yẹn má jẹ́ kí yẹn kún ọlójú ọlọ́run bá ríkí lápá anẹ́bí sallallahu alaihi wasallam láṣẹ pé wala tahzan alayhim má ti bánújẹ́ lé wọn lórí ẹni tí ó bá ṣe ìsìláàmù nínú wọn pàwọ́tí ọlọ́run bá ní wakhfid janahaka so ṣe tọ́lọ̀ ọba ń sọ ní náà ní pé kánàbí na máa kúnlẹ̀ kí àwọn mùsùlùmí káàkiri kọ máa kúnlẹ̀ kí àwọn sàhábà gbogbo yín náà lẹ́mọ̀ pé ẹ̀lẹ́ tí wọ́n yẹ jí bẹ̀rẹ̀ láyéláyé tó ìjẹ́ wípé dèdè bí ọ ayà yìí ṣe báyà tara ọkọ́ ti kọ́kọ́ wò bí yẹn nípa pé ká ṣe kọ́bùl jẹnara òun náà lọ́wọ́ bíbá iná bẹ́ẹ̀ lè tó wà nínú tí ó rẹ̀ rẹ̀ rẹ̀ yá pàà rẹ̀ lẹ̀ fáwọn tó bá tẹ̀lé ọlọ́run lónìí kò yíba ní tí so ilé yíba yóò túnmọ̀ sí pé ìtukútù lẹ̀ túwáyà yẹn tẹ́ẹ̀ bá ti lè túwáyà ní Suratul Isra tẹ́ẹ̀ bá ti lè túwá yẹn àmì tẹ́ẹ̀ bá ti lè tú àwọn àyà méjèèjì ta wí tẹ́ẹ̀ bá ti lè tú bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ̀lẹ́ túwáyà Suratul Isra àyà 24 nínú Suratul Isra ẹ̀lẹ́ tú náà bẹ̀rẹ̀ tú ẹ̀ eré yìí jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tó máa mú wá ní Al-Qur'anul lẹ́yìn àwọn ẹ̀rí tó mú wá ní súnnà àwọn ẹ̀rí wọn mú súnnà ẹ̀rẹ́ alákọ̀ọ́kọ́ ta máa mú wá òun náà ni hadithu wa Bukhari wa Muslim náà hadithu abu hadithu a hadita tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Abubakar àti Umar radiyallahu anhuma Abubakar àti Umar wọ́n ní ìfàǹfà láàrin wọn Abubakar ọwá ayé pọ̀hún sábò sí fún Umar radiyallahu anhu ọwá bẹ̀rẹ̀ Umar Umar ògbà Umar ògbẹ̀bẹ̀ lẹ́nu Abubakar Abubakar wá lọ bá Nabi sallallahu alaihi wasallam kódà nígbà tá Nabi Abubakar lọ bá Nabi wọ́n jẹ́ kó yọ wípé ìdàmú eh, bá Abubakar jẹ́ bí wípé Abubakar kásọ báyìí ọkásọ rẹ̀ lọ́wọ́ báyìí jẹ́ bí wípé ó ti kóra rẹ̀ sínú wàhálà ó ìgbà tí àwọn akìrìwà rọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ó sálámà sáà nẹ́bí bẹ́yẹ̀ tí sálámà ó kí à nẹ́bí ọwá jòkólẹ̀ ó bẹ̀rẹ̀ sí ma sọ fá nẹ́bí sallallahu alaihi wasallam wípé ìǹkẹ́sẹ̀lẹ̀ láàrin wa tí ó mẹ́rùn ní òun sì rí pé òun lòun sàbòsí fún mẹ́rùn ó lóun wá bẹ mẹ́rùn òun tọrọ àforíjì lọ́dọ̀ mẹ́rùn fún mọ́rùn foríjì emeta anẹ́bí wá sọ pé ah, abákìrì máa wọ́rí umaru ọba àmá forí jìn ọlọ́wọ́ forí jìn fọ́kàbálẹ̀ ọlọ́wọ́ forí jìn abákìrì wá jòkólẹ̀ lẹ́yìn tó ti sọ̀rọ̀ ti ọ̀rọ̀ ó jòkólẹ̀ nígbà tó ti lọ ti ti o umaru ah, máa ń bẹ̀bẹ̀ lẹ́ka tí ìmàgbọ́ wà ó fẹ́ gbẹ̀rẹ̀ sí ọwọ́ lọlé ìgbà tó délé kọ̀bá bùbákìrì rọ́n bí ọmọ ẹgbò nílé ó sì di ma ipé tó wọ́n bá ti bá bùbákìrì nílé ibi tó ń tílé wá sí orẹ́nàdà nẹ́bì sallallahu alaihi wasallam ọwá lọ sọ́dà nẹ́bì nígbà tí ó lọ́dà nẹ́bì báyìí anẹ́bì rí báyìí fatama àrọ̀ wájú nẹ́bì sallallahu alaihi wasallam ojú anẹ́bì wá pán ojú anẹ́bì wá ìgbà tí mo dé mo gbé islam wa gbogbo yìí lẹ́sọ pé rọ́nì mọ̀ ń palẹ́ pẹ̀lú lókòrò ó ní kan lọ́gbà mẹ́gbọ́ ó sì dáàbò wo mẹ́ pẹ̀lú owó rẹ̀ àtẹ̀lé rẹ̀ àà sẹ́ ní fọ́rẹ́ mílẹ̀ fún mi ní sẹ́ ní fọ́rẹ́ mílẹ̀ fún mi ní ojú Ànábì wa pán fàjátá Abubakri ala rukbatayhi nígbàtí Ànábì wọ́n bá wọ́n mọ̀rù sọ̀rọ̀ báyìí tó jù Ànábì pán ẹ̀rùn pé Abubakri ti wà jù kúnlẹ̀ pẹ́ ó ti wà lọ́dọ̀ ànẹ́bì pẹ́ lórí ìjòkó tánàbí wá àbákìrí wá jòkó yẹn àbákìrí wá tàparadà àbákìrí wá yípadà àbákìrí wá forí kún ẹ̀ lélẹ̀ bá ṣe jòkó yìí ẹwà fẹ́ bá ábù sọ̀rọ̀ ǹsìn ẹfẹ́ bá wọn sọ̀rọ̀ báyìí sí bẹ́ẹ̀ ṣe jòkó yẹn kẹwàá change position yìí kẹwàá fẹ́ kún lélẹ̀ ẹdàkùn sí ẹ́ẹ̀kà kúkú wọ́n kúnlẹ̀ fún yìí wàláì kódà kò rí di mínì kankan ẹjọ́ ọ̀dọ́dá báyìí sí pé

ṣe rí e, èmi ò mọ̀ báwọn èèyàn ṣe ń ṣe àlámọ̀rí ẹ̀sìn láwùjọ wa yìí àwọn ọ̀rọ̀ tó ẹ pé ẹ lè rí ẹnìkan tó nímọ̀ nípa ṣẹ̀ríà kó múrù ẹ̀rí báyẹ̀ wá láyé because ẹmẹ́ tó pé tẹ́yẹ bá ń ṣe ìfàǹfà kí ní kan bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ tẹ́ bá ń ṣe ìfàǹfà nínú àwọn ẹ̀kọ́ tó wà fún ìfàǹfà ni ó ní tahlilu mahallin nizaa ibo la ń jà ibo kí la ń fà gan ẹjá gbọ́yìn

kí Ànábì sọ́lọ́sàm tó wá pán ojú Ànábì tó pán sí Umaru kí Abubakar tó wá paradà lórí ìjòkó kò yíba nìtì ọwá fẹ́ kúnlẹ̀lẹ̀ wọ́n ní kúnlẹ̀ ní wàláhì ìmọ̀ ń ṣẹlẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà láàrin ara wa náà ẹ̀tọ́ ọ̀rọ̀ sáma nìtì tó ẹ́ because ẹti èmi àti ìkọ́nà jọ sọ̀rọ̀ èmi àti ìjọ sọ̀rọ̀ tán èmi àtẹ́lùmí jọ sọ̀rọ̀ bí wọ́n fẹ́ jà ìbátà ẹgbẹ́ ọ̀rọ̀ máa ń kìí because ọfẹ́ kọ́ nà tẹ́yìn àdọ́rọ̀ padà sọ́dọ̀ rẹ̀ nìyẹn dẹ́bí ẹni pọ́tà padà sọ́dọ̀ ní kó rúra kó balance abẹ́yìn òní rúra àwọn bá mi tó jòkó sí ọwá yí padà ẹ̀dàkùn a tí èyàn bá ìgbà méjẹ̀ ní èyàn máa ma dọ̀láàlù máa ń wà lọ́dọ̀ ẹ̀ èyàn máa ní ìmànù ń gbà mí ẹn tó bá ní ìmànù ń gbà mí yóò máa sọ òdòdó jọrọ ń gbà mí àbíkọ́ máa sọ lọ́dọ̀dọ̀dọ̀ tó bá fẹ́ sọ irọ́ ìyàn bá fẹ́ sọ òdòdó wà ní ètò ẹ máa wo wọ́n pẹ̀ kẹ́kẹ́ ní mafhumu al-awla mafhumu al-awla nínú usul al-fiqh bí ká gbàgbọ́ yẹ pé tẹ́lẹ̀ yìí bá jẹ́ tẹ́lẹ̀ yìí bá jẹ́ tẹ́lẹ̀ yìí bá jẹ́ tẹ́lẹ̀ lẹ́pẹ̀ ní mafúmùl aula pé ẹmà wo abúbákìrì ó fi ìkúnlẹ̀ bẹ annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní kẹ́lá sí ma ń kúnlẹ̀ fún so annabi wá gba ìkúnlẹ̀ abúbákìrì nígbà so tá bá wá kúnlẹ̀ fún rẹ nígbà tá ń bínú ṣe mẹ́bàbì ráwọ́dá kọ́wà ní ká kúnlẹ̀ fún ra wa nígbà tá bá ń yọnu mafúmùl aula náà lò ẹwọ ẹwẹ̀ gẹ́gẹ́gẹ́ wà láì

ẹjọ́ ọ̀dọ́ bá ń ṣe ibi tí Abubakar ìtẹgbẹ́ ní kàkàdé náà sọ̀hábà so irú àwọn istinbatot táwọn apá mọ́ yíò nínú hadith yìí nìyẹn so eléyìí tó ń tàkọ́ sọ yìí wallahi kìí ṣe rí náà pátápátá ìrújú gbáàrí tí ò sẹ́rí kẹkẹ́ mẹ́ ìyẹn lákọ̀ọ́kọ́ tó máa mú wa ẹlẹ́ẹ̀kejì ni burúkú Umar radiyallahu anhu eléyìí náà wà ní Sahihu Muslim kí ni ká ó kírùn zuhuri tán bàtánàbí kírùn zuhuri tán summa qama ala al-minbar ẹmà wo tí a bá kírùn tán tá kírùn tán eré ìnàró láwà ní abẹ́rí ìjòkó náà <laughs> mo sì ní orí ìjòkó náà wà ó ní àà kún wá lẹ́rìí tẹ́ ti wà lórí ìjòkó àpẹ́yẹ bá kírùn ni ẹ̀dàkùn sí eré ìrùn tó yẹ̀sẹ̀ nídìí fẹ́ni tí nǹkan bá fẹ́ni tọ́kọrọ̀ ìbá ń ṣiṣẹ́ tí ìgbẹ́ ẹ̀tọ́ ní ìdíká ìdẹ̀mọ́ pẹ̀lú àrídìí kí sọ fún yẹn pé ní ìsìnkí lọ́mọ́ pé orí òkè sọ fún yẹn pé orí orí igi nìbẹ́pẹ́ tí máa ń wọ̀ tí ń wà alẹ́ kó ní kí fún lẹ́rí pé fún lẹ́rí pé orí igi nìbẹ́pẹ́ tí máa ń ẹ̀dàkùn sí eléyìnwẹ̀ tí mẹ́ pé ẹnìyàn ti kọ̀rọ̀ gbọ́ yí àrí àti wípé in tí ò sí èméjì mẹ́ kódà ẹ̀tù rí nínú mọ̀gbọ́nù hadith yìí wọ́n nígbàtá kí òun wọ́n ni kọ́mà nàbí sallallahu ala al-minbar anábi wá dìde tí wọ́n kí là rẹ́bì dìde sí wọ́n ló tún wá dìde sórí mímbàrí tí gbàtà rẹ́bì dìde sórí mímbàrí òun sáwọn sọ́ọ́bà yóò kú náà dìde sórí mímbàrí sọ̀rọ̀ kí làwọn kìyàmà wà zákàrọ̀ annabẹ́nà yàdẹ́ha ẹ̀mọ́rọ̀ ìrọ́mà àrẹ́bíwá ń sàlàyé pé síwájú kárí kìyàmà tó ṣẹlẹ̀ àwọn alámàrí kan bẹ tó tóbi tó ṣẹlẹ̀ àwọn alámàríkà bẹ tó tóbi tí ó tẹ̀lẹ̀ síwájú ọjọ́ gbìdà kìyàmà ìgbàtà nẹ́bí sọ́lọ́sọ́lá wọ́n ń sọ̀rọ̀ yìí anẹ́bí sọ́lọ́sọ́lá wá sọ wípé lẹ́yìn tánẹ́bí ń sọ ẹ anẹ́bí wá ní salúni ẹ máa bí mílẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tọ́bá wù yí báyìí fọwọ́lọ́hì anẹ́bí mo búra pẹ̀lú ọlọ́run ọba la tas'aluni an shay'in illa akhbartukum bihi ma dumtu fi maqami hada anẹ́bí nítorí pé mo fọ́lọ́run ọba búra

bọ́kùnrin káyé ṣe rí bújọ́ nìyẹn ó ní aina madkhali ya Rasulullah nínú jíṣẹ́ ọlọ́run bá tí bá kú gbónìmọ́ lọ anẹ́bì ní ìlànà náà ọwọ́ ọ̀nà sírétì ni bọ́ bá ti kú bá inú náà lọ bóhun ṣe gbàtàfí kéèkì náà láti ilé ayé ni anẹ́bì tún ní fa akthara an yaqula saluni saluni anẹ́bì tún ní Abdullahi bin Hudhafa Sami ó ní man abi tani bàbá mi anábi sallallahu alaihi wasallam pé abúka huzafa bàbá rẹ̀ ni huzafa fa akthara an yaqula saluni saluni anábi tó wá tẹnu mẹ́mà bí fàbárọka umar lórí ìjòkó tí ó bá rúwà yẹn umar wá fi kún nílẹ̀ lórí ìjòkó tí umar wá irú bá bá kìrì tẹ́ ń jọ sí tábà kìrì wà lórí ìjòkó tábà kìrì wá change position

anẹ́bí wọ́n fi aljanna hami a fi ardi hada al-ha'id ní ibi ògiri anẹ́bí ní ìgbà tó wá rí onígbà tó mú kírun lọ lẹ́ẹ̀kan wọ́n fi aljanna wọ́n fi hàn ní ibi ògiri anẹ́bí ní láti jọ tó mú tí ń fi ojú òun rí dáadáa òun òyí dáadáa kan tó dá tó dára tó rí inú yẹrí oníbákanáà wọ́n fi iná àwọn ní ààrí ògiri ògiri mọ́sálásí iná nígbàtà kí ẹ̀nà lọ́wọ́ lẹ́ẹ̀kan náà ni ó ní wọn wá rí ohun orí nǹkan tó wọn tí ń fojú rí tó burú tó in tó wọn rí inú náà kò lè báyìí so dẹ̀lìlù omi ìtọ́ni lórí pé alìkúnlẹ̀ kí rẹ ẹ̀dàkùn sí ọ̀rọ̀ kíkí sọ wọ́n ní eléyìí náà wọ́n ní ó kúnlẹ̀ kí ànábì sallallahu alaihi wasallam so yẹ́ rí pé eléyìí náà kìí sẹ̀rí ìrújú lásán ni náà ẹlẹ́ẹ̀kẹta náà rẹ̀ rí tọ́tún mú wá òun náà ni ìgbà tí áyà kan sọ̀kalẹ̀ wa wípé wa kò yíba ní sí yìí afipamọ́ ni a fi hàn ní o ọlọ́wọ́ bà ní àwọn sọ̀hábà wá lọ́bá nẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tó lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam fàbárakú ala rukabi ìgbà tí wọ́n lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo àwọn sọ̀hábà pátápátá fàbárakú ala rukabi wọ́n fi kún wọn nílẹ̀ wọ́n lọ́bá nẹ́bí sallallahu alaihi wasallam wípé kullifna min al-a'mali ma nutiqu gbogbo àwọn ilé tọ́lọ̀wọ̀ bá lẹ́jẹ́lá tó ń sọ̀kalẹ̀ léwa lórí tọ́lọ̀wọ̀ bá lẹ́jẹ́lá tó ń ṣe lọ́rùn ẹ̀lẹ́wà lórí tọ́lọ̀wọ̀ bá gbé kọ́ ẹ̀sìn ele alágbára ní o tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn asọ́lá gbogbo orísìí àwọn èèyàn alágbára rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá nígbàtí sọ áyà kẹkalẹ̀ fún orí anábì sọ́lọ́sọ́lá ha o o ní pé tí èèyàn bá a ẹ̀mí yẹn kódà kí èèyàn má ṣe kọ́kà kí èèyàn kẹrọ rárò lásán ọlọ́run bó fi bí wá sí ìgbàwó lèèyàn wá ní anábi ìsẹ́lẹ̀ máa sọ bá ẹgbẹ́ máa sọ àtùrìdúnà takúnù kama qala ahlul kitabaini min qablikum ṣe irú gbóló àwọn ta fónítírà àwọn tó èjì ta fónítírà sáájú ilẹ̀ ìrìnàfẹ́ máa sọ ní pé sami'na wa asayna sọ́nà àwọn ti gbọ́rọ̀ náà bá àmáwọn takú àwọn onítẹ̀lé anábi ní ẹyẹ máa sọ pé sami'na wa ata'na kò yí nítorí àsìkò wa ibi tó fẹ́ lò ní wípé ìgbà táwọn sọ̀hábà yìí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam baraku ala rukan wọ́n fi kún wọn wọ́n fi lélẹ̀ wọ́n ní eléyìí náà ó túmọ̀ sí pé àlèkúnlẹ̀ kíyàn kò rí bá ní sí àwọn ajẹ́kú ìmọ̀ wípé eléyìí báyìí àwọn sọ̀hábà òkúnlẹ̀ kí Ànábì sallallahu alaihi wasallam dandali tẹ́ bá fẹ́ báyàn sọ̀rọ̀ sọ̀rọ̀

in tó dẹ̀mọ́ tàbá in tí ó sáré wá sí làákàyè tàbá rúrù àwọn dẹ̀lìlù báyìí gẹ́gẹ́ bí adam ẹ̀dẹ́ nìyẹn pé sórí ìjòkówó ti bá nẹ́bì ní àborí ìnàró gbàtánà bí ẹsẹ gí ẹ̀sẹ̀ ọ̀dá máa ìdí so tí ń bá lọ báyẹn lé ń bá lọ báyẹn sí kò ilá ní dìyí in tí ó wá sí làákàyè ní pé kódà tó bá ti ká hadith wọ́n wá kúnlẹ̀ síwájú àdẹ́bì sọlọ́sọ́ nígbàtà rẹ̀ bí jòkólẹ̀ ẹjọ́ dámẹ́sì eré náà ń pè ní al-ma'na al-mutabadiru ila al-dhihni oun gẹ́gẹ́ sí ní túnmà àyàfi tí a bá rí nǹkan mí tọ́tọ́ fún wípé in tó sáré wá sínú zínú ta sáré máa ń gbọ́yé nínú túnmọ̀ yẹn ta bá rí pé kò lọ ta bá rí ẹ̀rí pé a ah, kìníyàn ò rí bẹ́ẹ̀ o yóò wà fún wa ní ìṣesí mi tó yàtọ̀ sí tí ó sáré wá sínú tí yẹn tẹ̀bí tàbá dákùn kí ní kẹrin tí yóò ti ní kẹjọ́ sàárẹ́ ìgbà sínú àgbòyí wà tó bí kí ní ṣe máa ríre bí kí ní ṣe máa wà rí eré náà pè ní alìmáàrin almutabadi wila zihni òun náà mafi túnmà kéwù àfi ta bá rí ẹ̀rí tó sọ pé nǹkan yóò rí bẹ̀rẹ̀ rà ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹlẹ́ẹ̀kejì ó ní wípé eléyìí ò tẹ̀tẹ̀ máa ṣẹlẹ̀ lásìkò Ànábì sallallahu alaihi wasallam kò ibá rí nígbàtí Jibril alayhi salatu wassalam hadithu ẹlẹ́ẹ̀kejì nínú alba'in nawawiyya kò rí báyìí sí hadith tó gbajúmọ̀ dáadáa ni ó wà ní bukhari wà ní muslim wà ní àwọn sunan nígbà tí jibril alayhi salatu wasalam tó wá bá dabi sallallahu alaihi wasallam kí ni jibril ṣe fa asna rukbatayhi ila rukbatayhi wa wada'a kaffayhi ila fakhidayhi so wọ́n báyìí ní ṣe inú hadith yẹn tó wá Ah, wọ́n nígbà tí ó débi nígbà tó dọ́nà Nabi sallallahu alaihi wasallam wọ́n ni asna rukbatayhi ila rukbatayhi ó fi ẹkùn rẹ̀ méjèèjì ó fi lé ó fi kẹ ẹkùn Nabi sallallahu alaihi wasallam so gbé wá wípé in kún kí Nabi sallallahu alaihi wasallam nìyẹn bal ọba Nabi sallallahu alaihi wasallam lórí ìjòkó bá iná ma nahnu julusun inda rasulillahi sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà jòkó lọ́dọ̀ Nabi sallallahu

tó fàájú ní arùgbàtẹ́ ìlà arùgbàtẹ́ yìí ìgbàtí ìgbèrè wà lọ́dọ̀ ànẹ́bì sọ̀lọ́sọ́lá lórí ìjọ́ ọ̀rẹ́kùn rẹ̀ kátà ní ìbáyìí àwọn mẹ́ta bẹ̀rẹ̀ ọ̀rẹ́kùn kàrà lórí ìjọ́ báyìí ẹjọ́ ọ̀nà sáàmà ìsìn wọ́n gbà kàfẹ́ àbẹ́yọ̀ lẹ́fẹ́kùn kàrà lórí ìjọ́ ẹ́ ẹ̀ dámi lóhun lórí ìjọ́ àlẹ́fẹ́kùn kàrà wa ìlẹ́gbọ́ lèyàn níta lórí ìjọ́ níbo alẹ́ ti rí pé nítorí wípé gbogbo aláti mọ̀ wípé ìgbà táwọn sọ̀hábà láwọn jù kó lọ́dà ànẹ́bì yẹn alìmọ̀tàbárí rìnlàfíìnì ní pé ànẹ́bì náà wà lórí jòkó ní tí ma ń takò ma na nínú àwọn olùmọ̀ bí i ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn irú ẹ̀ náà làwọn sọ̀hábà náà ṣe nígbà tán lọ́dà nẹ́bì sọ̀lọ́sọ́nà tán bẹ́ẹ̀ bí ànẹ́bì léèrè nípa àlámà tó ṣẹlẹ̀ sí wọn tán sì kọ́ lágbára lórí wọn àwọn náà ṣe kí ni bárọ̀kú alẹ́rúkàn wọ́n sọ wípé wọ́n kúnlẹ̀ kí ànẹ́bì sọ̀lọ́sọ́nà wọ́n fẹ́ bá ànẹ́bì sọ̀rọ̀ nígbà tán lẹ́bì wà lórí ìjòkó ni ó káwọn náà ni kẹsẹ̀ hadith kò yẹ bá ní sí yìí ẹwọ lárúbáwọ́ musanna ọ̀nà ọ̀dọ̀ wà ní musanna bíbí àbí ṣe náà ó wà káàkiri káàkiri ó wà ní musulman ahmed náà àwọn sọ̀hábà ní nígbàtán sọ fáwọn ipé káwọn mọ́ yára ti dèbèrè ló bèèrè lọ́dà mẹ́rin sọ́lọ́sọ́lọ́mà àwọn mọ́ wọ́n mọ́ dùn máa wọn káwọn kàtí ẹ̀rí lárúbáwọ́ oko kà torí ẹ̀ pé kó á bèèrè bèèrè lọ́dà mẹ́rin torí pé yìí bèèrè tó wá bèèrè yẹn àwọn jàǹfààní mà látara ìbèèrè yẹn wọ́n níbi lárúbáwọ́ oko ká dé ṣe dé nìyẹn kò yíbá ní ti ìgbàtí lárúbáwọ́ oko yìí dédé kò yíbá ní ti so fàbárọ̀kà

hadithu kan tí a máa ń ká tó gbajúmọ̀ dáadáa hadithu kudusi ni tó yẹ kọ́lọ̀ bá lẹ́jọ́ pé ya ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum harama fala tazalamu hadithu yẹn sahabi tó gba hadithu yẹn wá ní wà kíbà tí bá ń ka hadithu yẹn kún lélẹ̀

kò yíra ní ìṣòkọ́ ọmọ àríkílá kí ó sàánà ìkọ̀kan wa so ó wá pọ̀ ó pọ̀ dáadáa nítorí àwọn nítorí àsìkò wa ó ti lọ gan so irú àwọn ẹ̀rí tán láwọn mú wá nìyẹn so níparí wọ́n wá ní níparí lórí ẹ̀rí wọn ẹ̀lájọba wàsìkò tó kù àwọn onígbọ́ wá ní nígbà tó ti wá rí wípé à ìkúnlẹ̀ nínú ṣẹ̀rí àkùsí tó takò wáyìí حديث النبي صلى الله عليه وسلم إن الله أوحى إلي أن تواضعوا حتى لا يفخر أحد على أحد ولا يبغي أحد على أحد ọlọ́wọ́ bá ní kẹlẹ́ fi ránṣẹ́ sí ànábì sallallahu alaihi wasallam an tawadu'u pé kẹ́yìn kẹjẹ́ ni tí ó ma tẹ́niwà rẹ̀ lẹ̀ kẹjẹ́ ni tí ó ma ní ìwà rẹ̀ tẹ́tẹ̀rí bá hatta la yafkhara ahadun ala ahadin kí ẹni kama bá ma ṣe gbéraga lórí ẹni kejì wàlá yàrù rí ahàdùn ahàdì kẹ́nìkẹ́ sì mọ́ bá ma ṣe kí ni kọ́ bá ma kalọ̀ lọ lẹ́nì kejì lórí ó wá ní àtàwádùrù ní ìtẹríba kí ni wọ́n pè bẹ́ tàbá wo inú ṣẹ̀ríà wọ́n ni pọ́jẹ́ máa ń sọ náà yẹ́ o tàbá wo inú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò fún wa ní ṣòdúrù tàwádùrù kò fún wa ní àwọn àlá pé àìmẹ́yẹ wà lọ́pọ̀ tí ẹ̀rìn fi àìbẹ̀kọ́ ni tó jẹ́wà tẹríba tó jẹ́wà ìrẹ̀rẹ̀ nílẹ̀ pé ṣẹ̀ríà ò fún wa ní gbèdéke ìwà kan pé òun ni wà tẹríba gbogbo ta bá ti wọ́n wọ́n ṣẹ̀ríà tá a bá ti rí pé ṣẹ̀ríà so a wà dá ìtumọ̀ nǹkan yẹn padà sínú ẹ̀rọ pé nínú àṣà kí náà ń pè ní tẹríba nínú àṣà ilẹ̀ Yorùbá kí làwọn ń pè ní ìkúnlẹ̀ wà nù tẹríba bí ò sínú tẹríba nínú a jẹ́ sí wípé nígbà tí ṣẹ̀ríà ò ti fún wa ní tùmọ̀gá fún tẹríba yẹ o táa bá dákàdà sínú ẹrùfù ti wa lọ́dọ̀ ti wa ìkúnlẹ̀ wà ní tẹríba a jẹ́ sí pé ìkúnlẹ̀ ti wa di tọ́nà bá kọwa láti kama kúnlẹ̀ báyìí tó pé inna Allaha awha ilayya an tawaddu' ẹwọ ké wúrúkú ọlọ́wọ́ bá ní kama tẹríba fúnra wa so ìnítọ̀ ti wa sì ní nínú mafhumu tẹríba nínú àládà ti wa ó ní kí ni o kama kúnlẹ̀ kìrawa wa a jẹ́ pé ẹrùfù láfi jù nígbà tí ṣẹ̀ríà ò sí kí ni ah, alẹ́ ṣe mistake ṣẹ̀ríà fún wa ní hududu àtàwádọ́ẹ̀ ìkúnlẹ̀ ò sínú tàwádọ́ẹ̀ láyéláyé ẹsì gbọ́ ni kí ni dẹ̀lì ìbítàwà ẹ̀rí tíwá tíwá sẹ́tìn lélé hadith wà lákọ̀ọ́kọ́ dẹ̀lì rẹ̀ lákọ̀ọ́kọ́ owó náà ni hadith tí Ibn Abbas radiyallahu anhu tó gbà wá hadith yìí gbajúmọ̀ dáadáa nínú al-Mu'jam at-Tabarani al kí ni hadith yẹn hadithi yẹn òun náà ni wípé anábi sallallahu alaihi wasallam wọ́n ni ah, ibn abbas sọ pé já rajulun min al-ansar ila rasulillahi sallallahu alaihi wasallam wa nabiyyu sallallahu alaihi wasallam qa'idu ma ashabihi ọkùnrin kan náà wa ansar ó wá bá nabi sallallahu alaihi wasallam anábi dẹ̀ jókòó pẹ̀lú àwọn sahaba rẹ̀ ìgbà tó wá rọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam ó ní qala ya rasulallah inni jitu fi hajati ó ní àwọn àràkúnmí méjì tí mo ní wọ́n ya wèrè mẹ́mi lọ́wọ́ fa'arqaltuhuma alha'iqa mo wá tí wọ́n mọ́ ní ọgbà fa'aradtu an tad'u li an yusakhkhirahuma Allahu li wọ́n wá sọ́rọ̀ rẹ̀ annabi kọ sàdúwà fún mi kọ́lọ̀n ọba kọ́ bá mi sí àwọn méjèèjì yọ́ kọ́lọ̀n kọ́ tẹ́rí ọba

anábi mú ní ó sílẹ̀kùn fàfátàhà albá ọkùnrin wá sílẹ̀kùn fàídà ahadul fàhàlẹ́ni qaribun min albá ó sílẹ̀kùn bá ìdé wọ́n bá ìkánà àkún méjèèjì yẹn tó ti súnmẹ́nà ọ̀nà ni ìgbàtí ràkúnmí ìran nabi sallallahu alaihi wasallam sajada lin nabi sallallahu alaihi wasallam ràkúnmí wọ́n ní tí ràkúnmí

ìgbàtà wá ṣe tọ́wà kúnlẹ̀ fún anábi sallallahu alaihi wasallam anábi ni anábi wọ́n sọ fún sọ̀hábí pé a ìtì ni bíṣe in aṣújúbí síhí wa umakinu kaminhu ba mú kẹkẹ wá kí n fi so lọ́rùn kí n fi so ilẹ̀ a okùn tàbí ń so ẹran wá ọwá fún anábi sallallahu alaihi wa amkanahu minhu ànábì wá fi agbára rẹ̀ ká ànábì sallallahu alaihi wasallam wá sọ pé kó tún sọ bí àkúnmí ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó ní àdíjẹ́ ní wà mẹ́ṣà hatta ila aqsa al-ha'id wọ́n wá rìn lọ sí bí inú inú nínú ọgbà yẹn nígbà tí wọ́n tún débi tí àkúnmí ẹlẹ́ẹ̀kejì náà wá báyìí dé òun náà rí ànábì báyìí òun náà ti sùjúdù ni òun náà kúnlẹ̀ ni ànábì tí wọ́n sọ nǹkan sọ fún sàhábà yẹn lákọ̀ọ́kọ́ yẹn ó ní kó tún sọ fún wípọ́nà mọ́kùnwà ànábì wá sọ fún wọn máa lọ́rùn ànábì wá gbélé e lọ́wọ́ ànábì wá sọ fún yí pé izhab ma lọ fa innahuma la ya'siyanik àwọn méjèèjì ràkúnmí láyé ò nípa wọ́n láti káyapa rẹ̀ mẹ́láyé ọlọ́run ti fi agbára rẹ̀ káwọn nìyẹn ọlọ́run ti sẹ̀wọ́n rọ̀ fún nìyẹn ìgbàtá wọn sọ hábà wárí kìíní wọn sọ ah, wáyá á fàhìláni láyà àti láni sájàdálàk àwọn ràkún méjì tí ò nílà káyẹ ẹranko wọ́n ti dìjúdù fún ànábì sallallahu alaihi wasallam apala nasjudu laka ìdá ànábì sáwàlò ní máa

hadith ẹlẹ́ẹ̀kejì Sheikh Al-Albani wà ní Sahihu Sirati Nabawiyya bákanáà Abu Na'im al-Asbahani wọn wani Dalailun Nubuwa bákanáà al-Imam al-Bayhaqi àwọn náà wani Dalailun Nubuwa ó ní kíso ìtẹ́ hijira lákọ̀ọ́kọ́ nígbàtí Ja'far ibn Abi Talib àtàwọn yòókù rẹ̀ sáré sí hijira sí Habasha àwọn kèfèrí Quraysh wọ́n gbé àwọn èèyàn méjì kẹ́dìde òun náà ni wọ́n gbé àwọn méjèèjì dìde wọ́n fi ẹ̀bọ̀n ránṣẹ́ sí wọn pé wọ́n lọ fún nàjá sí kọ́ bá wọn dá àwọn sọ̀rọ̀lábà ìpadà káwọn fi láwọn tó ní máa jẹ wọ́n yà lọ nígbàtí àwọn méjèèjì dọ́dọ̀ nàjá sí wọ́n sájàdá aláhù wọ́n tẹ̀ fún nàjá sí wọ́n tẹ̀dàrọ́hù àwọn méjèèjì wọ́n sọ̀rọ̀ àjá sáàrin ẹnìkanúlẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ẹnìkanúlẹ́gbẹ̀ẹ́ sí wọ́n sọ fún nàjá sí ardaka àwọn èèyàn kan nínú àwọn ọmọ ọkùnrin àtàjọ jẹ́ màdẹ́lì kanáà wọ́n ti dénú ìlú rẹ̀ báyìí wà rọ́bì ibú ẹ̀mẹ̀ látinà wọ́n gúrí kò bí ẹ̀sẹ̀ wọ́n láwọn oníbáwà sẹsẹ wa mẹ́rin àwọn èèyàn olórí wọ́n wọ́n wọ́n gbẹ́gbẹ́ bẹ́ẹ̀dì kápẹ́ wọn lẹ́bùn yìí kọba wà dáwọn padà nàjájú wọn sọ pé sí inú lùmí náà ni wọ́n wà wọ́n ní bẹ́ẹ̀ ni nàjájú wọn rẹ̀ ọba àta ilé yìí nàjájú rẹ̀ yàn sí wọn ìgbà tó dọ́dọ̀ àwọn jábọ̀rù rà lùtọ́ọ̀lì wọ́n jíṣẹ́ ọba fún wọn gbẹ̀mí sọ̀rọ̀ lónìí ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ wọ́n gbà sí nàjájú lẹ́nu wọ́n gbà sí Ja'far lẹ́nu ìgbà tó dọ̀dọ̀ Nàjáṣí wọ́n wọlé báyìí àwọn tọ̀hún dẹ̀ ti sọ fún Nàjáṣí pé inú àwọn àìlẹ́kọ̀ọ́ wọn pé kúnlẹ̀ kí ọba wọn láwọn táwọn ìwé kúnlẹ̀ kí wọn àwọn ọmọ tí olójú ti kan ní wọn tẹ́mù wọ́n ti poison ẹ̀mù Nàjáṣí kó túnkọ́ torí wọ́n dé tí wọ́n dé báyìí tí wọ́n máa ṣe bí wọ́n ṣe ń wíńtò tọ́ tí ó lè wọ̀dà lùkọ́ bá ṣe ròyìn ẹni pínlẹ̀ tó bá ní wẹ́ lójú tí wọ́n ní gínígà wọ́láwọ̀n fi pínlẹ̀ wọ́n ni torí pé la nasjudu li ahadin illa Allah àwọ̀ kí ń tẹ̀ fún ẹni kẹka fọ́lọ́n nàíjá sínú ọmọ dá ìmọ̀lẹ̀ òun lọ́wọ́ pàwọ́lá tẹ̀lé ká mẹ́ ṣe bẹ́ẹ̀ ká mẹ́ tẹ̀fẹ́ nìkan àtọ̀fọ́lọ́wọ́ ẹ̀ẹ́ òjíṣẹ́ tọ́lọ́ ìdé ọyẹ̀rùn yẹn fún mi wọ́n bẹ̀rẹ̀ sí ma sàlẹ̀ fún Nàjáṣì dẹ̀lì ìlú lélé ìbáyìí nígbàtí jápa fún Abdullah bin Abi Talib àti àwọn ọmọ ìyá rẹ̀ ó fi tánàdọ̀ Nàjáṣì wọ́n tẹ̀kí Nàjáṣì o wọ́n tẹ̀ rárá fún Nàjáṣì yẹn dẹ̀lì ìlú gbogbo ma fi sọ ní lọ́mọ ìtẹ̀ ìgbàjúmọ̀ kan tó pé yíjọ́ alákọ̀ọ́kọ́ ni ẹ̀rọ sí Habasha àìdàgbọ́n dẹ̀lì ìlú nìyẹn náà kò ibá nìtì náà o ní parí lórí àwọn àdílà tí méjì ó ní hadithu Mu'adh bin Jabal tí mo sọ lẹ́kan ní hadithu Mu'adh bin Jabal yìí àwọn tó gba ẹgbàwà rẹ̀ pọ̀ dáadáa ṣùgbọ́n ẹgbàwà kan bẹ nínú mustadrak Hakim Al-Imam Al-Hakim ẹgbàwà tí àfíẹ́ nìkan nínú wọn ó ní ẹsẹ̀ ríjálù àwọn méjèèjì àmá ríjálù muslim ni tó rẹ́ muslim ń gba hadith kan wá látọ̀dọ̀ rẹ̀ tó wà ní sahih muslim káàdẹ̀ sọ pé èèyàn kan ká ní kò sínú ríjálù sahihayn ká ní kò sínú àwọn èèyàn tí kò gọ́dà tí muslim gbà wá látọ̀dọ̀ rẹ̀ kò túmọ̀ sí pé ẹni àrígbọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ tó gbà wọn àfáà yóò kún náà ní àwọn èèyàn tó ni tíyàn bá sọ pé inú mọ́jẹ̀mọ́ tí àrídò fi lálàáfíà ní pé kéyàn jẹ́rí kọjẹ́ rọ́jìrú mẹ́rin jẹ́rí sahihai ajẹ́pẹ̀ tí ń sọ ní pé gbogbo hadith àwọn sunan tó kù dọ̀ífù ni wọ́n tí ó bá ti wà lórí shartu Bukhari àti Muslim wà hádà lábẹ̀kún bù áàrìnù kò sẹ́ni kẹta tó nímọ̀ nípa hadith sọ sọ̀rọ̀ eléyìí tó gbé kódà àrínù mú wọ́pọ̀ àrínù Muslim Imam Ahmad àrínù àwọn hadith yóò kúnná sọ pé dáràjà so èyẹyẹ láwọ kí sọ rẹ̀ áwọ̀ tàgbẹ́sí ayé rẹ̀ tó bá jẹ́ ìjákújakú àníkọ̀rọ̀ lọ́dọ̀ àmọ́ tí ẹ bá sí ìjákújakú ẹgbàtà wá gbogbo ìtàwọn wọ̀nyí kò sí ẹ̀kan nù wọn tó jẹ́ kìnnì tó jẹ́ ìyàrá dáadáa eya gidi ni wọ́n kò yí bá ní sí hadithu Mu'adh bin Jabal yẹn ó lálàáfíà dáadáa ilé tó wà ní Muslim Imam Ahmad tó ọgbọ̀nyí káàdà sọ pé riwaya i wà dọ̀yí ẹgbàwá kan wà dọ̀yí fa riwaya fa

ní Mu'adh bin Jabal lọ sí Sham kò yí báyìí ti yìí tó pé kọ̀ lọ lásìkò Ànábì sallallahu alaihi wasallam àwọn bèèrè pé mo lẹ ti rẹ́rí ẹ wọ́n nínú ta Mu'adh ni a ní kí làbí bí ìtàn rẹ̀ ṣe bẹ́ẹ̀ rí làbí bí ìtàn rẹ̀ lẹ̀ àbẹ́yàn wọ́n kà jòkó ọ̀nà máa kọ̀tàn ẹ̀rí ló fi kọ̀tàn nígbà táwá ti rí ẹ̀rí pé àdíjù lálàáfíà ajẹ́gbẹ́ ẹ̀dí kún inú ta Mu'adh

ó ní hadithu anas bin malik hadithu alimamu tirmidhi gbà wá wọ́n dẹ̀ hasanẹ̀ qala hadithu hasan sahih imamu tirmidhi sọ pé hadithu wa hasan wa sahih kò lè láti hadithu yìí madaru huwa na hanzola ti kuna abdullahi sadusi a in tó ṣẹlẹ̀ nínú hadithu yìí pé ọkùnrin kan bẹ nínú hadithu wọn pé hanzola bin abdullahi sadusi òun ni problem hadithu yìí hanzola bin abdullahi sadusi ikhtilafu salafi

a máa ń fi àdísù dọ̀ífù fún àdísù dọ̀ífù lágbára ìdàkánà yẹ sí ọ̀dọ̀ẹ̀tì tó bá jẹ́ pé dọ̀ífù tó wà bí àdísù yẹn dọ̀ífù tó fúyẹ́ ni tí òwú tí àdísù bá jẹ́ dọ̀ífù jiddan a lè kọwa ara wọn àwọn afọ́wọ́ sọ pé hassanun di majmu'i turki wọ́n ni àdísù ìdẹ́kọ̀ hassan nígbàtà kó gbogbo àwọn turku ẹjọ́ kò wọn

àǹdọ́lá tó fún àbdìlá ìsàdúsí nìkan ní pọ́blẹ̀mù ẹ̀ ìrtìlátù ló dẹ̀sẹ̀lẹ̀ sí ìrtìlátù ní pé kò mọ́ tí ń sọ mẹ́gbà tó dàgbà ta bá rí àwọn èèyàn tó ti gba àdísù lọ́wọ́ rẹ̀ síwájú ní ìrtìlátù tó ṣẹlẹ̀ sí àdísù wọn wọlé nítorí pé kéèsé pé kọwa bọ̀yí kéèsé èèyàn burúkú kéèsé sí mutaham ẹgẹ́ bí Sheikh al nǹkan ló ṣẹlẹ̀ sí nígbà tó dàgbà a ta bá rí ẹni tó ti gba àdísù lọ́wọ́ rẹ̀ síwájú kí ìṣẹ́ láti tó ṣẹlẹ̀ sí àdísù yọ́ lálàáfíà ta bá rí ẹni tó gba àdísù lọ́wọ́ rẹ̀ nígbà tí láti ṣẹlẹ̀ sí a wá rí tó tó gbà lọ́nà bòmí tí èsọ̀dọ̀ rẹ̀ tí ó gbé ìtumọ̀rún tán gbà wá látọ̀dọ̀ rẹ̀ yẹn tó

òun ni ò ṣe é ṣe tẹ́kùyà hadith yẹn wà bí táìlì pẹ̀lú ṣàwáyìn tarí hadith yẹn bọ́ sí kò kódà Sheikh Al-Albani bọ́ sí kò sahih pé ó tún pẹ́pẹ́ nínú kò Hasan gẹ́lọ nǹkan tó ṣẹlẹ̀ níbi hadithu Hanzala bin Abdullahi as-Sadusi ni kò ní bá ní sí so eléyìí báyìí ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith kódà kẹrin yẹn tó wà

àti lè fi ṣe àlèlógún ṣàwáhì kò yílá ní eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ sí hadith yẹn so a rí àwọn mùtàbà àṣìkún òun náà pàdó jẹ́ pé alìmọ́mù náwáwí bẹ́yẹ jẹ́ àgbàfà nínú hadith so àwọn ẹ̀lú hadith yìí kò yílá ní tìyí nítorí kó wọ́n pé hadith yìí lálàáfíà rẹ̀ kódà alìmọ́mù náwáwí nínú Salihin ọmọ máa fún ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọmọ pọ́pọ́ ní báàbù nínú ọ̀rọ̀ nínú Riyadu Salihin wọ́n dẹ̀ mọ́ hadith sáwí wọn mú wọ́n mẹ́ ibn hajar rahimahullahu ta'ala agbafa nínú ma hadithi ni àwọn náà lo hadithi alimabin al-qayyim rahimahullahu ta'ala àwọn náà lo hadithi alimabin temiya rahimahullahu ta'ala àwọn náà lo hadithi sheikh al-albani rahimahullahu ta'ala ni asuru ti wai àwọn náà lo hadithi nítorí kí ni o nítorí wọ́n mọ̀ yí pé problem tí ń bẹ lára hanzola ti gbọ́nà billahi sadusi kò burú tó in tí a àríwá mutaba àbí shawahid fún tí ó sì padà lágbára tàbí ó sì padà dékò kí ni díkò sahihu gan kódà tí ó ti kò hasan lọ so òun ló fà ló fi jẹ́ pé hadith ilé iná hadith so kọ́lọ̀ bá ní kíra kí yóò dáhùn so àwọn àdílà yìí ó jẹ́ kó yọ yí pé lásìkò anábì sallallahu alaihi wasallam anábì rí àwọn èèyàn tí wọ́n kúnlẹ̀ kí anábì sallallahu alaihi wasallam àbẹ́ èèyàn tó fẹ́ kúnlẹ̀ kí anábì àbáwọn tí wọ́n lọ bèèrè bèèrè lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa ìjà lè kúnlẹ̀ kíra wa tánàbì sallallahu alaihi wasallam tó lè takò eléyìí ni ẹlú táwọn olùmọ́gbára lé wípé kò bá so abẹ́lọ́wọ̀n bá lẹ́gbẹ́ fọ́nà kó sàánà wa a níparí òní wípé a nígbàtá wá gbé àwọn ẹ̀rí ẹ̀yẹ̀wò lọ́sọ́tún lọ́sọ́sì àwọn olùmọ̀ wọ́n sàlàyé tó pọ̀ gan Sheikh Salih Al-Uthaymeen rahimahullahu ta'ala nígbàtá ń ṣe Sheikh Riyadus Salihin wọ́n sàlàyé ní àbí ìdájọ́ nǹkan ìbó ṣe jẹ́ haram tí a mọ̀ yí pé Al-Imam an bákanáà nínú rọ́wọ́dù pọ̀lìbí wọ́n pè ní makruh bákanáà nínú al-adhkar títí alimamu Nawawi wọ́n pè ní makruh mẹ́ àmọ́gbà tí sheik sọ́yọ̀ sí ní ìfẹ́ṣẹ́ sẹ́lúwẹ̀ àwọn pè ní haram kò yíra ní sí nítorí wípé àwọn àdílà tààrí ní tàhrímù ní kò yíra so náàyù tó wà ń bẹ̀yẹ aslu rẹ̀ tàhrímù ní torí pé al-aslu ìpìlẹ̀ náyù ní pé ìdájọ́ tàhrímù ní máa mú tí tàbí ríjẹ̀ líìrù tí ó gbé kúrò níbi nípo nípo haram lọ́síkò kíni nípo lọ́síkò kàrọ́ha pé ó jẹ́ makuru kò tí yẹba rí sí so ó dẹ̀ ní àwọn irinṣẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa òṣèrè kò yẹba rí sí so eléyìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lọ jùlọ òní wípé ni eléyìí ni mọ́kíkù àfáwà ibn Taymiyyah rahimahullahu ta'ala eléyìí mọ́kíkù àfáwà alìmọ́ الإمام ابن القيم رحمه الله تعالى إليه موقف أباوة ابن القيم رحمه الله تعالى أتبع بابا لو نما أولما نقا إسلام نقا شريعة النبي صلى الله عليه وسلم إليه باي حرامني kò kí ń ṣe ẹbọ oníkíyàn kúnlẹ̀ kíyàn lórí mọ̀ ti sàrà ilẹ̀ kan síwájú wípé ìkúnlẹ̀ méjì ni tó bá jẹ́ pé ìbáadà ni ẹbọ nìyẹn tó bá jẹ́ pé tàhíyà ni tí ó lè báyìí ẹ̀ṣẹ̀ ni tó abẹ́lọ́ọ̀bà اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل برحمتك يا أرحم الراحمين أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا أبا كزاري مؤمنة تركي pé ọ̀dọ̀ wákàtí méjì wákàtí méjì àbọ̀ ó ọlọ́pàá wa sí ilé sọ̀rọ̀ kùránì ní fàmádà báyìí alhaqi ilẹ̀ ọ̀rọ̀lá lẹ́yìn òdòdó kò sí nǹkan tó kù ma ju àmìnà lọ lẹ́yìn òdòdó kò sí tó kù ma ju àmìnà lọ a rí pé àlàyé yìí àwọn àfáà bá wa wọ́n wú kégbòjégbò ní wọ́n gbé láti pìlẹ̀ kí ní pèlè kí ní nínú ẹ̀sìn sára rẹ̀ fún wa kíkí yìí ni kíkí ti ọ̀rọ̀ bẹ ìṣẹ́ bẹ tọ̀rọ̀ wọn bẹ ìlú agẹrẹ tó fi jẹ múlẹ̀ tí síse wọn bẹ ìlú agẹrẹ èyí tẹ́lú wà lórí wọ́n sì fi jẹ múlẹ̀ kàbẹ̀ lọ kárẹ̀ ìṣẹ́ rẹ̀ ni ẹ̀yìn tó jẹ́ àwọn ìtàn wá sí èyí tí ọ̀wá dára rẹ̀ òun náà ní kíni òun náà ní àròkúnlẹ̀ jíjá wà lára gbogbo tó wá jẹ́ àwọn olúgbì yìí lágbègbè náà ni wọ́n ti yìnbọn náà yẹ̀ wọ́n ti ṣàlàyé wọ́n ti yìnbọn náà yẹ̀ wọ́n lára àwọn àlàyé tí wọ́n ṣe nípa ti ọ̀rọ̀ ti àbúbákìrì ní ìwúmọ́rù ní kí wọ́n kúnlẹ̀ ní sí bá ń sàrò àti tí ayà kọ̀rání ti mọ́ mú wá nípa ní ṣọ́ àgbọ̀gbọ̀ rẹ̀ láìpẹ́ sàrò àwọn ọ̀sán ìrúdà láti fi mọ́ ọ̀fẹ́ fi fún ìrìn nípa pé ní máa bá àwọn ọmọ sálàyé pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí wọ́n lọ́wọ́ àwọn òṣìṣẹ́ lábáwá kí nǹkan kàyàkàyà bá ti bá wọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ́ sí ìyẹ̀mọ̀ wáyé wọn wọ́n kàn bára lérí ìpínlẹ̀ tọ́rọ̀ kí nǹkan bá ti kà wọ́n láyà ọ̀rọ̀ ṣòro tó bá dé ní ọmọ bára ní kọ̀díṣàn ẹ̀ òun náà ló fa ti áyà kùránì tó mú wá ní tẹ́bí tí ń bẹ lọ́kàn yí ẹfí hàn abẹ́ pípa mẹ́rẹ̀ fi hàn yóò àti kùkùn ìlà ọlọ́run sí ti ròyìn eré à wọ́n rí rí ìlú lágbára jù gbàtọ́ báyà yìí náà fi ní pàjátọ́ alàrọ̀kà òun náà lọ sílẹ̀ sí Imam wa Ahmad rahimahullah nígbà fìtínà fìtínà tó fàkìrì Qur'an nípa púpọ̀ ránṣẹ́ ìrọ̀lọ́nà àbọ̀lọ́nà tí Imam Ahmad dúdúgbà ah, kótókòtó lẹ́ sọ yìí al yi. kàlámùlá ọ̀rọ̀lọ́ ọ̀bá ní ẹsẹ̀ àpẹẹrẹ ìdọ̀lọ́ jẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n á fi níbi túbú tí wọ́n ti Imam Ahmadu má wọ́n ní ẹ̀tọ́ wà lẹ́yìn ìjọba nínú lọ́wọ́ bá ní kó rí kó yí ọ̀rọ̀ rẹ̀ padà tó ní kò sí lọ́jọ́ wọ́n tó bá lò nígbọ́ onígbà ọya onílọ́jọ́ kó yóò pè wọ́n ni wọ́n lọ mọ́ wa lẹ́yìn kan náà fẹ́ jú lólùfẹ́ àgbógbò rẹ̀ Imam Ahmad rahimahullah tó wá bá nínú sáré ó ní ọba nínú ọmọ ogun wá kọ́ ní wọ́n ní ọmọ aláàbò sí gbọ́rọ̀ wọ́n ní pàjátá aláàbò àti bẹ́ẹ̀ ló fi kún méjèèjì lulẹ̀ bó sì gbọ́rọ̀ ìkó fi ni ó wá bẹ lọ́wọ́ bá fi lọ́wọ́ ìmọ̀ràn àwọn ọmọdé ìdí ilé tó náà fún bẹ̀rẹ̀ torí ẹ̀ àwọn ti bá ọpọ́ nínú àwọn ọmọdé bá wọ́n jẹ́ sí pé tí ṣòro bá bá wọn ọmọ bára ní kọ̀ọ̀díṣẹ́ gbogbo ẹ̀ sì sàárẹ̀ fún àwọn kò sí ní pé kò tí ẹ̀ ní gbogbo tí wọ́n ti ṣe yẹ kò ní sí mọ́rọ̀ kíkí ṣùgbẹ́ ni tó bá ti jẹ́ onífẹ̀ẹ́nú láyé yóò sàmọ̀ wà kankan tí ó lọ́sẹ̀ mọ́ a ah, ìwọ ìwọ ní ọ̀nà sọ òlẹ́ẹ̀dì iná ní gbogbo tí ń ṣẹlẹ̀ mọ́ kásá àwọn isi ká mọ isi sọ́rùn òun ní ṣẹlẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ mọ́ iná wọn ti wá ní ọmọ àti á ní ẹ̀nà fún wa yìí nítorí ẹ̀ ká gbìyànjú ẹni tí ọba ní kíní ìbúra kó tó àti ń bá rí kọjú ká máa orí ọwọ́ sọ̀rọ̀ fúnlẹ̀ sọ̀rọ̀ fúnlẹ̀ kọ́lá àtẹ́gbá tí ń bèèrè ẹ̀bá tó jẹ mọ́ bí ọgbà ní ẹlọ́gbọ́ ti sí prógámù nílé ẹ̀kọ́ ní ìráyẹ̀ fún wa dá wà náà wa àti sọ́ràtì sọ́ràtì jáfíà sọ́ràtì jáfíà nínú alùpùránì ọlọ́dún ti láyé wọ́n tó sàmà wá ti wà ọlá sánmà yọ́sẹ̀rù ìmọ̀kèlú àwọn olùgbìlẹ̀ jẹ́ àwọn tí wọ́n dáwọn èèyàn lórí púpọ̀ sí kò lè yàrá wọn náà nù ọlọ́ni wọ́n pàdánù jọta wọn ní sórí rí ọ̀rọ̀dì wátàrà ọkúnlá ọmọ ti jàádíyà ó wà dáwò ìmújọ́ kọ̀ọ̀kan jàádíyà tí wọ́n fi kún wọn lílẹ̀ lédi kíni torí pé ẹ̀kọ́ lọ́dún sọ pa ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ lọ́sọ́lọ́dún láti tẹ́lẹ̀ tóbi tó bó ṣe tóbi tó ìbẹ̀rẹ̀ tí a mọ̀ ọm jẹ́ kó kálùkù wà lérí ìpínlẹ̀ ìgbé ẹ́ ṣe tàwà kò ní كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون ọlọ́dẹ ìjọba kan wọ́n wá pè ìtàn tíra tí ó ní wọ́n kálùkù pẹ̀lú tíra tí ẹni òní yìí ìwọ́n tó jáde pé ọrùn ọgbùn lọ wá dáwọ́pù ọgbẹ̀sàn lógún wọ́n tó yásí pé òsì olódodo náà kó sì sàlàyé pẹ̀lú jọba tẹ́yìn bó dúdú làwọn olórí wọ́n ló gbẹ̀sẹ̀ jẹ lórí nítorí ẹ̀ ẹ má jáde ká nìkan tí wọ́n máa fi ìkan tí ò lẹ́sẹ̀ ní láti máa fi ìwà lórí láti máa fi lẹ́sẹ̀ ọmọ lórí ẹ̀tọ́ bá nìkan sí òdodo àwọn òní nǹkan kan náà lọ ọwọ́ kò sọ̀rọ̀ tí ẹ̀tọ́ bá lọ́wọ́ ọmọ tẹ́lẹ̀ àbá olórin kan sọ pé wà ní kún tàdà tẹ́dìrí ọ̀tílùkà mùsíbà tọ́ bá lọ ọmọ mùsíbà kan nù ọ̀rọ̀ ẹ̀sìn rẹ gbọ́dọ̀ wá ní parí wà ní kún tàtẹ́dìrí tọ́ bá tó wá mọ̀ tán tó tó tẹ̀lé pẹ̀lú mùsíbà tó àrùn mùsíbà ńlá tó tóbi jù wọn ni ẹ nítorí ẹ ó jọ ọkọ wa wà ọlọ́kọjá mọ́ òjòlélódodo òjòlélọ́rọ̀ láti máa lọ kọjá mọ́ bàjẹ́ níbàjẹ́ ìjọba wọn láti ìjìnà sí ìbéèrè tí wọ́n kọ́ mọ́ wá èyí ògbọ́ yé dáadáa náà ní sọ́rọ̀tù ìjínú tó sọ̀rọ̀ nípa bíásíkì tí àwọn ní súfí bí ń se ẹ̀rí ìmọ̀ sínú sọ́rọ̀tù ìjínú ìgbẹ̀gbẹ̀ Fala tajru ma'a Allah ya hada bẹ́ẹ̀ni tó kọ ìbéèrè yẹn bóyá kí wọ́n fi ní àwáṣẹ́ ọkùnrin wọ́n lè dìde ká wọn jẹ́ bẹ́ẹ̀ sọ fún àìkókùnrin ní wọ́n ok ẹ sọ̀rọ̀ káwọn èèyàn أوكي وأن لو استقاموا على طريقتي لأسقيناهم ماء غدقا أبي أوكي sọ pé ẹni kò sí tọ̀ríkà ẹni kò sí tọ̀ríkà tọ̀ríkà kọ́ nínú alùkùránì wọ aláwọ̀ ìsìtàkọ́mù alátọ̀ríkọ́tì fẹ́ bá dúró ní tọ̀ríkà láàstọ̀ìnáwò máa ń gọ́dàkọ̀ a ma fún inú ó a ma fún inú omi tọ́pọ̀ mú síra ọ̀rọ̀ yìí a ọ̀rọ̀ aláìmọ̀kagbáà kò yí báyìí sí torí ìtànpẹ̀ ní àtọ̀ríkọ̀ tọ́lọ́mọ̀ bá lè kí sọ pé tàbá dúó dédé lórí ẹ̀ òun náà ni àtọ̀ríkọ̀ tó islamiyya ojú ọ̀nà tẹ̀sìn ihdina siratal mustaqim so yíba ní sí yìí so ojú ọ̀nà tó tọ́ ọlọ́run wa fi wá ma ojú ọ̀nà fi wá ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tó dúó dédé ojú ọ̀nà tó yẹ́ gíní tó yẹ́ pẹ́sì sí ẹ̀wẹ̀ jáàjù mẹ́ kò ojú ọ̀nà tí ó wọ́ nínú kí ọlọ́run bá tọ́lọ́run bá bá máa ṣe fún wọn ni pé ọlọ́run bá ní bá máa rọ fún wọn kò yíra ní ti yìí so ọlọ́ọ̀bà àdìkẹ́lá bá ti fìyà omi jẹ wọn so eléyìí báyìí kéde tọ̀ríkọ̀ súfí tí ó bá ní kéde tọ̀ríkọ̀ súfí tí ó pẹ́ tó bá yẹ pé tọ̀ríkọ̀ súfí ni a bèèrè wípé orí tọ̀ríkọ̀ wo tọ̀ríkọ̀ súfí wọ lọ́wà ń gbà ní tọ́lọ̀ níta bá dúnmẹ̀ tí ti kọ̀dìríyà ni àbí ti tìjàníyà àbí ti jàìfàríyà àbí ti nàṣìbàndíyà àbí ti so irú tọ̀ríkọ̀ wo ló wà nígbà tí àyà yẹn sọ̀kalẹ̀ gbogbo alamọ̀ ẹgbẹ́ kò tí sí tọ̀ríkọ̀ kankan gbà yẹn nínú àwọn túrùkù sùfíyà so gbogbo àwọn nǹkan báyìí àwọn súfí tó nímà tọ́rọ wọn kí wà wọn náà ní sọ̀rọ̀ nǹkan báyìí àbẹ̀dà wọn tí ò nímà náà àwọn súfí ní ma ń sọ̀rọ̀ nǹkan báyìí kódà ẹni kò sí súfí súfí ah, ọlọ́ni súfí ìbẹ̀rọ̀ yìí má wà Músá ọlọ́ni súfí ní bẹ̀rẹ̀ bàtí Músá ẹgbẹ̀rún òní súnfí súnfí ní bàí màtí mọ́sá sóṣùbù àbáwárí àgẹ́yẹ súnfí súnfí kẹjẹ súnfí súnfí ẹni tó pẹ̀ ohun ẹni tó pẹ̀ ẹ̀yọ́ ọdọ́mọ̀ yíkù láyé fún wa súnfí Ibrahim àwọn Musa ibi náà tó pẹ̀ ohun ọwọ́ wa ní agílí ẹwà lọ gé ìwé àwọn òwe ta fà náà Ibrahim àti wa àní súnfí Ibrahim àwọn Musa kò ní báyìí ni sọ̀rọ̀ ọlọ́run so eléyìí òkò tí ẹ̀rí bẹ̀ rárá irú àwọn ẹ̀kọ́ bá sì rí bá ń sọ̀rọ̀ bá jìnà gẹ́ torí pé ibò lẹ́jì gbé àlàyé fún ẹ̀rọ pé jẹjẹ tọ̀ríkọ̀ tí ó bí na ọ̀rọ̀ wọn àmọ́bí tó tọ́kànkàtà rẹ̀ jùlọ ní pé padà àti wá ti ni àdúkọ̀dìríyà pàápàá jùlọ tí àwọn méjì bá ti ń bẹ́wájú ẹ̀dà wà lára torí sọ̀rọ̀ ìtorí kọ̀ ní ọdún àwọn alàgbà torí pọ̀ ọlọ́run wí Tìjàní ó ní kí ní jẹ́ bẹ́ẹ̀ Tìjàní ọlọ́run wí ló kátàkátà ní ẹ̀sùn kò sí ìkàfẹ́ jọ bẹ́ẹ̀ aláàdà ara wọn ní tí èyàn bá ń bá àti ìbéèrè tí wọ́n béèrè àwọn ìbéèrè tí dáa ní àwọn ní tí ẹ̀ máa fẹ́ fún ọmọ ní punishment wọ́n ní tí ẹ̀rẹ́ tọ́wọ́n fẹ́ kó kúnlẹ̀ kó káwọ́ rẹ̀ sókè a kò sí nǹkan tó burú mẹ́ tí máa fẹ́ ọmọ ní punishment báyí punishment ní ẹgbẹ́ fún wọn nítorí pé innamal a'malu binniyat iṣẹ́ kọ̀ọ̀kan ló ní àníyàn tí ẹ̀ àníyàn jẹ ni ó máa ń fún iṣẹ́ ní ìdájọ́ kò yíwa ní sí yìí súrọ̀ iṣẹ́ lè papọ̀ súrọ̀ yẹn pé àwòrán tí iṣẹ́ gbé wà lè papọ̀ ṣùgbọ́n àníyàn okùn ní ṣùkùn tó yàtọ̀ kò yíwa ẹwọ́n tó ṣe sùjúd tó yẹ pé àníyàn tó ní ni pé fíṣẹ́ ìbáadà fẹ́ ti sùjúd fún ni àníyàn yẹn òun ló sọ dẹ̀bọ̀ ẹn tó ń ṣe sùjúd tó yẹ pé àníyàn kóhun fi ń kíyàn ni súrọ̀ sẹ́wọ́n papọ̀ àmáníyàn tí ẹ̀ ló sọ bí ẹ̀rí ẹ̀ṣẹ̀

nǹkan tàà sọ òun náà lásán ní pé wọ́n ní àwọn alárúbáwá tán sára ikú wọ́n ti pé tí nǹkan tó lágbára bá tẹ̀rẹ̀ sí wọn wọ́n máa bára wọn lórí ìṣẹ́lẹ̀ pé ìkúnlẹ̀ tí a mẹ́ pé ìkúnlẹ̀ tó kúnlẹ̀ ohun tẹ́ pé in tó tọ́ ni àti ìṣúrọ̀ sí papọ̀ mọ́ ẹgbẹ́ yóò ti tí ó tẹ́sẹ̀ àti ẹgbẹ́ yóò ti tí ó dẹ̀bọ̀ ìhàwòrán rẹ̀ papọ̀ àmá àníyàn sí kéni ó tó fún wọn ní ìdájọ́ lápapọ̀ so kí ẹ máa gbé àwọn kan lè síra wọn kò yí bá rí sí fún bí àpẹẹrẹ sí àárẹ̀yàn kan lè òkúta ìdí òkúta lọ́pọ̀ ẹran sí ó sì ṣe káwọn mọ́rọ̀dà mẹ́bọn ló ṣe o sẹ̀kọ́ ló ṣe bẹ́ẹ̀ yáà wà láà ó jẹ́ ti wá kílẹ̀ báyìí sẹ́rí gbogbo ah, àlọ́sẹ́bọ́ kí ló ṣe mú orí bí tó ti pẹ́ ẹran sí òkúta báyìí wà láà ó sì lè mọ́ṣẹ̀bọ̀ wà láà ó lè mọ́ṣẹ̀bọ̀ ló fi jẹ́ pé sẹ́rí àwọn ìdájọ́ ìṣẹ̀rí àti ìfarabalẹ̀ tó bá jẹ́ pé nọ́dúrù ló ṣe tó bá ṣe nọ́dúrù fọ́lọ́run bá pé òun fẹ́ lọ pa ẹran fún Ọlọ́run bá ní àyè yẹn tí èbá ṣe rí pé wọ́n ń ṣe ẹbọ láàyè yẹn tẹ́lẹ̀ kí tí wọ́n ń bọ òkúta yẹn ẹ̀tí ọ̀nà táwọn ẹ̀sìn tó bá lọ pẹran láàyè yẹ wàláhì ọlọ́run bá lọ pẹran fún kọ́sìdù ní pé ó fẹ́ pẹran fọ́lọ́run bá àmóse náàzùrù pé bí tó ń wòce pàníyàn sẹ́yìn pé lásìkò anábi sọlọ́sọ́lọ́n ẹnìkẹ́sẹ̀ náàzùrù kó ń fẹ́ pa ìlú fi sí buwana àyẹ̀kẹ́

bẹ̀rẹ̀ sí ni ẹ̀. ní mo fi sọ pé ń gbà ní súrọ̀ iṣẹ́ lè jọra wọn tẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ tí ó lọ pẹ́ran fókúta náà àdéhùn tó lọ pẹ́ran ní ààyè yẹn fún ọlọ́run bá tẹ́ pé súrọ̀ sáà méjèèjì àwòrán kan náà ló gbọ́ wa ṣùgbọ́n in táwọn so ká mọ̀ kí ìsìn gbà mí ló jẹ́ bá wọn fọ́tọ̀ pé iṣẹ́ tẹ̀kír kápìyàn kí èdè èdè jẹ́ tẹ́yàn kan tí yàn fọ́kàn sáré because ó wù nǹkan tó pọ̀ gan gbogbo tó bá lè jọra wọn ó gbìyànjú àti yànjú ẹ̀ kó tó fi ṣókùn yẹn rinlẹ̀ fún ẹni ń kó sàánú wallahu a'lam so bí tó yẹ jẹ́ nìyẹn pé ìgbà míì iṣẹ́ lè jọra wọn àmọ́ tí àníyàn kùn ní ìdájọ́ tó yàtọ̀tọ̀ lọ́lẹ́ kejì wọ́n ní ìjẹ́ tó bá jẹ wá ń pá lórí ìkúnlẹ̀ kọ́nà kó sọ so wọ́n ní ìjà lè kúnlẹ̀ wọ́n mú bí àpéjúwe wá wọ́n ní fún bí àpẹẹrẹ ìsìn kí sójà àbí ọlọ́pàá àbí kan náà wà lágbára kó jẹ wá ń pá lórí kìí ẹ̀ká tí ẹ̀kọ́ yóò náà wá tí àbí ọ́sá ti ìhàlẹ̀ kan ti ń bẹ dájọ pé hé tàbá yóò lè yíwọ́ wọ́n ní sàrì kúnlẹ̀ nínú àwọn àṣìṣí báyìí à eléyìí báyìí tó bá jẹ́ pé wa ní tòótọ́ tó bá jẹ́ wa ní tòótọ́ àlèkúnlẹ̀ kò sí nǹkan tó burú ń bí yẹn eléyìí ta bá kúnlẹ̀ rúkṣọ̀ lámúyẹ̀ yẹn ni pé amú ìjẹkùn tọ́nà bá rí gá sí fún wa nìyẹn kódà tó bá jẹ́ kúfùrù ní kódà tó bá kò yé bá ní sí yìí èèyàn lè ṣe kò yé tó bá jẹ́ sí wípé wọ́n jẹ́ nípa ní ó ní illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman ọ̀nà wọ́n bá ní àyàfi ẹni tí wọ́n bá jẹ nípa tó lè jẹ́ sí pé ọkàn rẹ̀ ìmáni dúró síbẹ̀ ìmáni farabalẹ̀ sínú ọkàn rẹ̀ àmọ́ wọ́n jẹ́ rẹ̀ ń pa láti ṣe nǹkan tí kò ṣe tó wáyé ẹ̀yẹ́ sọ̀kalẹ̀ lórí Ammar bin Yasir radiyallahu anhu kò yí bá ní tẹ̀rọ bí ọlá ìgbúma so ìgbà tí wọ́n pa bàbá rẹ̀ tán pàyà rẹ̀ wọ́n jọ pa òun náà so tó ní kó sọ̀rọ̀ kúfùrù ó dẹ̀ sọ ó sì lọ́bà náà sallallahu alaihi wasallam aláàrẹ̀ ẹ̀rẹ́ sọ̀kalẹ̀ pé kò sí kẹtù burú bẹ̀ so eléyìí náà pè ní àzí ọ̀nà pè ní rúfsọ̀ ìdàkejì rẹ̀ ní àzímà tọ́lọ́run bá ní kí mọ́nì ẹlágbára délẹ̀ èyẹ́ lè ní síbù kan páyà kó sì lọ bọ́lọ́run wà lẹ́ni tí wọ́n pa ní ṣẹ̀yí àzímà ní òun ló lóore jù tó bá yí pé èyẹ́ lè ṣe pé tó ẹ pàmílẹ̀ pàmílò èmi ò lè kú lẹ́ntẹ̀mí o kódà kọ́ jẹ́ pé bá ìsọ mékèé sẹ́bọ̀ yìí náà ní pé àà ah, ẹ̀mì ò lè kúnlẹ̀ ó sì pààyàn bẹ́ẹ̀ tó bá yẹ pé mọ́ ní ẹ̀bá dé bẹ́ẹ̀ kò rí bá ní sí ó kú dáadáa o àníwọ̀ pé ẹni tó bá sì ní máni tòun náà débẹ̀ tó nílò nígbà tó ti wá rí báwọn ah, ẹsẹ̀ mi jẹ́jẹ́ o kò rí bá ní sí ó ní a lè ṣe inú ṣẹ̀ríà ìkẹ́ntẹ̀kí ni ìkẹ́kà lọ́lá ju ìkan lọ ní tí ó lè báyìí ó ní ọ̀rọ̀ ṣékùn Islam ibn Taymiyyah rahimahullah ta'ala nínú mọ̀fíwọ̀n ìfàtàwà bàtà bí wọ́n lè rí ní ìbéèrè gẹ̀gẹ̀ náà ni kò lè báyìí nìṣò àmá àwọn òbí àwọn òbí ń jẹ wá ń pá eré tí máa sẹ́nà sí àkún wa lórí ìtàwọn òbí ni pé ká ní sùúrù ká farada kò lè báyìí táwà yìí tí a bá ní sùúrù ká fara dárú tàwọn òbí wọn àbí tàwọn tí ò nílé pẹ̀lú àwọn sọ́jà tàbí kún wọ́n lè látẹ́lẹ̀ mìíràn so tọ́ bá rí ìhùn wa wọ́n bọ̀ wá bí ṣòkòtò pé àjẹ́ ah, ti mọ́ tọ́ ká mọ̀ sí rẹ̀ nísìn gbà tó ya fara ní nísìn ta òjùkúnlẹ̀lẹ̀ ọyá ṣòkòtò àbẹ́rí mọ́ ó tó fara ní omi ẹ̀rọ bá tó mẹ́tò ọyá ìrùn sínú lọ́wọ́ rẹ̀ ọyá mẹ́jìnmọ̀ àbíyà tó ti ẹ̀ lọ́gẹ́ àti ẹ̀kọ́ mọ́ lọ adájọ́ pé mẹ̀rin tí ń gbọ́ kìíní wọ́n wà gbọ́ wọ́n wà gba owó dìbí ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tọ́ bá ti lè jù kẹ́lẹ̀ àmọ́ bá takú lórí yíò tọ́ bá mú tẹjọ pàátán pàátán pàátán pàátán pa tọ́ padà jámọ́ lọ́wọ́ ẹlùpọ̀ pàlá ó lè padà ní láti tọ́ lásìkò yẹn àmọ́ ìgbà tó bá yá egbé ó padà rí gbé ìgbé ó padà rí gbé nǹkan padà padà sípò àwùjọ yìí là ń gbé àmọ́ tí ń ṣẹlẹ̀ mẹ́ àríbẹ̀kọ́ ni bí ìṣẹ́ rí nìyẹn so bẹ́ẹ̀ ọ̀bá ta gírí dáadáa nínú àwùjọ lórí súnà láti máa ń kọ̀rọ̀ àrú súnà lágídí èyàn kọ̀rọ̀ lágídí lórí ẹ̀sìn rẹ̀ ni tó àwọn ilé ìyọ́pọ̀ dìdí ẹ̀sìn jẹ́mọ́ ìrànlọ́wọ́ ni o tó kọ́nà kó sàrọ̀ ọmọ ààrẹ ìbéèrè tí yọ́kàn wọ́n ní al-mustahab eh, eh, pé ìtẹ́yàn bá sí ní ọgbà láàdá pé ọkùnrin ọ̀sọ̀rọ̀

gbogbo kọ́lá tí ó bá jẹmọ́kú ni yóò yà jẹmọ́kú fún ọgbọ́dọ̀ fi ẹ̀sìn lẹ́lẹ́ nítorí nǹkan àgbé ikú àdúgbò òtí ní sí irú ẹ̀sìn tí ìyàn ahmed rẹ̀mọ́lá tí a sọ irú ẹ̀sìn tí ní láti fi ẹ̀kọ́ kọ́lá fà àwọn tí wọ́n jápa pọ̀ lásìkò ìyàn ahmed rẹ̀mọ́lá àwọn kan wọ́n yẹ nígbà tó ti pé kùránì sábúlà àwọn kan pẹ́pẹ́ rẹ̀ wọ́n pẹ́ wí wọ́n fi gbogbo ẹnu sọ pé kùránì ẹ̀jọ́ lọ́gbọ́n wọ́n pẹ́ wí táwọn ẹni wọ́n mọ̀ gbọ́ yé pé nígbọ́ yé pé ẹ̀jọ́ ọlọ́run ọba ni táwọn fi ti gbọ́ níbi wàhálà àti fìtínà tí wọ́n fìtínà wọn ìmọ̀mọ̀ àgbọ̀ òun nìkan ló dúró tóun bá lè sọ orúkọ báyìí ẹ̀sìn bàjẹ́ nù ẹ̀sìn bàjẹ́ nù ẹni tó bá yẹ pé condition ló bá wà kò gbọ́dọ̀ yẹ ọgbọ̀dọ̀ dúró lérí ẹ̀ náà إمام أهل السنة يعني أسواج أسواج دلالي السنة ومن أحمد today ẹni tí ó ẹ̀nà bá rí bẹ́ẹ̀ bọ́nà sí gbọdọ̀ lónìí wọn gbọdọ̀ mọ́rúsọ̀ gbọdọ̀ mọ́rúsọ̀ rárá tí wọ́n sì sọ kámọ́ sí gbọ́ sí gbọ́ gbọ́rọ̀ pé pé ìnira ẹ̀kùn ọ̀rọ̀ padà kílẹ̀ àdẹ́ ìṣùgbọ́gẹ́lẹ̀ bí ọmọ àgbọ̀ yìí gbọ́ ikọ́ ní kọmọkúnlẹ̀ pé kọmọ farajà kọmọkúnlẹ̀ wọ́n ni ó farajà ìnira tó bá rí níbẹ̀ ẹ̀kùn ọ̀rọ̀ ní padà yìí ti pé lórí pé tọba ti ní ọwọ́ lọ́bá tẹ́rí tí kúlẹ̀ mú gbogbo yókù lẹ́jẹ́ jẹ́ bẹ́sí ó sì bọ́mọ̀ lọ́rùn ọ farajà ó sì mọ̀ bá wọn pẹ̀lú dáadáa òtún ní mọ́ wà bí ìgbéraga náà ní àṣọ àìkẹ́ tí ọba ti kúnlẹ̀ mọ́ tó nígbéraga nù ibi wọ́n wà jùlọ tí wọ́n bá ti wà ní ìjọ ọ̀dá wọ́n máa lọ mọ́bẹ̀ nígbà tí ó ti kúnlẹ̀ mọ́ ní kọ́ mọ́ wà nù ìyẹn tó gbọdọ̀ tó wà sí dáadáa ó sì padà lọ́nà kan sọ̀rọ̀ náà. ìgbàgbọ́n bá kàrà tó ọlọ́run wá sàmálẹ̀ sàn pẹ̀lú àfikún tí wọ́n fi kún wọ́n ní ìyàtọ̀ láàrin súnnà àti ok ok ok ah, ìyàtọ̀ láàrin súnnà àti mustahabu ah, méjèèjì ó yàtọ̀ òsìsún yàtọ̀ tẹ́rí súnnà ìtumọ̀ rẹ̀ ó gbáyé ju mustahabu nìkan lọ mustahabu ó bọ́ sí abẹ́ ìtumọ̀ súnnà ni kò ní sí so àsúnnà ẹjẹ́ ismun jami' ọkọ̀ tó kún tó pọ̀ sínú nínú àgbọ́yé ìtumọ̀ súnnà ní istihbabu wa pé mustahabu lọ́dọ̀ àwọn ní lọ́dọ̀ àwọn fuqaha lọ́dọ̀ àwọn ní ìmọ̀ fiqh kò yí bá ní sí tàbá sọ pé súnnà lọ́dọ̀ tí wọn in táwọn ń gbà lérò ní in tí òkín sọ ara yẹn òun náà pè ní masnun òun náà pè ní mustahab òun náà pè ní mandub kò yí bá ní sí so lọ́dọ̀ àwọn oní usul a ṣùgbọ́n súnnà nínú àwọn ìtumọ̀ rẹ̀ míì tó tún fi yàtọ̀ sí mustahabu ní pé ìgbà míì súnnà máa ń jẹ́ wájìbù súnnà ìgbà míì ó máa ń jẹ́ wájìbù so àwọn onífíkì lọ́dọ̀ tí wọ́n wọ́n ní pẹ̀lú nǹkan wọn ní súnnà wọ́n ní wájìbù ni tàbí ká ní fọ́rọ̀ tàbí ká ni so àmọ́ inú hadith wọ́n ti yọ wọ́n ti mú dájọ́ rẹ̀ ó ní mọ́ ṣe yọ pé ilé ìbáyíyọ ọ̀rọ̀ ẹ̀yà ní o pẹ̀lú jẹ̀ ríbá inú hadith tó bá wọ́n yẹ́ ti sí àwọn ìfòkòwà ò bóyé pé ní tó bá ti wà ní hadith ó ní súnnà ní tó kò sẹ́ni tí mọ́ sọ báyẹn láyé so ó ti bá nìtì tí a rí súnnà ó máa ń túmọ̀ òdìdí ẹ̀sìn gbogbo ẹ̀sìn pátápátá ó máa ń túmọ̀ rẹ̀ kò yíba ní sí ló fi jẹ́ pé ẹmà rí náà àfá tó kọjá lọ wọ́n ni kìtàbù súnnà wọ́n ni àsúnnà kò yíba ní sí pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kẹ̀ mùsùlùmí wọ́n máa ń pè ní súnnà kò yíba ní sí ẹ̀rí ìsúlù súnnà kìtàbù súnnà àsúnnà àti bẹ́ẹ̀ lọ so yíba ní sí so nínú kan ti súnnà túmọ̀ sí nìyẹn so bákanáà súnnà ń gbà mí a máa túmọ̀ ọ̀rọ̀ annabi iṣẹ́ annabi àbí nǹkan tó wọ́n ṣe níṣẹ́jú annabi sallallahu alaihi wasallam tánàbí fẹ́rẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa hadith tàbátà pé súnnà lọ́dọ̀ tí wọn òun ni máa òbí ìfàílà nàbí sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqririn in ta bá fi ti sọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam lọ́rọ̀ ni àbí níṣẹ́ ni àbí ń taari pé wọ́n sì ń ṣe jú ànàbí tánàbí òtakò kò rí bá rí sí ló fi jẹ́ pé àwọn ànẹ́bì ọlọ́run bá wọn kí wọn lè rí bàjẹ́ láyé kan dákẹ́ tó pé tó bá fi lè dákẹ́ ó ti di ó ti dẹ̀sìn yẹn ìkọ̀rọ̀ ọ̀rùn yẹn tó bá fi dákẹ́ a ní a inú ẹ̀sìn lọ́wà pé pé ànẹ́bì rí kò sì sọ̀rọ̀ ló fi jẹ́ pé lẹ́yìn lẹ́yìn àwọn ọgbọ̀rọ̀ so bó ṣe so súnnà ó kẹjú ní báyẹ̀ lọ tó tó bá ń sọ pé súnnà nígbà míì àyíká bá gba ìtumọ̀ àti tàbá wà níbi tàbí sàrẹ̀ nípa fík tàbá sàrẹ̀ nípa ìdájọ́ nǹkan tó ní pẹ̀lú fíkì láwọn sọgbà ah, súnnà ní kìí yíò ìtumọ̀ ní pé mustahabu ni o lọ́dọ̀ àwọn fàá ni ẹ̀ tàbá sọ pé súnnà nínú mahadi níta ń sọ ní pé ọ̀rọ̀ nẹ́bì iṣẹ́ nẹ́bì níta sí ní ọjọ́ mẹ́bì tó pọ̀ ní àbí tàbá sọ pé súnnà ń bò mí níta ń sọ ní pé usulu dì ìpìlẹ̀ sí ní ẹ̀ tí ó bá ní sí ni so kọ́lọ̀ bá kí ó sàmà so bó ṣe rí ni Allahu alam Thank you ìbéèrè tó tún wá fẹ́ bèèrè ẹni tó bá ṣe ike bóyá ẹmọ́ fún ẹmọ́ nìkan mọ̀ bí kúnlẹ̀ bá rẹ̀ fún ọmọ ẹnìfẹ́ǹsì ẹni ló gba ìlú ìgbàkẹ́ ṣe ó bẹ́ẹ̀ fọmọ ti dé sílẹ̀ níbẹ̀ sábà ṣe ìdílé àrùbá rẹ̀. náà wọ́n ní òbí tó máa yarí pé a èmi ò gbà kí gbogbo pọ́nísímẹ̀tì mo gbà wọlé àmọ́ pọ́nísímẹ̀tì kékeré ló so wọ́n ní irú òjú àwọn ní sálá sí jùlọ tó bá jẹ́ pé àníyàn rẹ̀ ní pé òun ò fẹ́ bẹ́ẹ̀ kama fi fọ́mà wọn ní punishment tó wọ́n àti ẹni tí ọmọ rẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àbúmbá sáǹfàní lọ́dọ̀ rẹ̀ tó bá ti lè gbọ́ra wọn yé ṣe bí in tí ah gbogbo nǹkan mọ́ gba ẹmọ́ gba ọmọ mi lójú ẹ bá fẹ́ náà ṣe ni bí ọ̀pọ̀ ọba ti wá nílò èmi iná gbogbo nǹkan lè mí gbá ohun èmi ò lè máa ń bá ẹ̀rọ tí bá ti fẹ́ náà yẹun èmi jíjì ọwọ́ ara nínú ẹ̀níjọ kẹ́ ẹ̀níjọ sàfàní lọ́dọ̀ ara nínú tó pẹ́ tòun lóhun lè máa gbá ẹ̀rọ jú ìwọ́n níwọ̀n fẹ́ gbajú lẹ́yìn kọ̀ bá ti sọ́lẹ̀ fẹ́ yẹn ọ̀nà méjèèjì ẹ̀ẹ́pẹ̀gà yìí nìyẹn kí a máa dùkúnlẹ̀ fún ẹ̀rẹ́ pọ́líṣẹ́ ẹ̀ẹ́ kọ̀tọ́run ẹ̀mẹ̀ láti wá bèèrè pé àà ó ti ní àníyàn pé ẹ̀sìn ni torí pé nǹkan tọ́ nǹkan ọ̀tọ̀ ó gbọdọ̀ ní lẹ́lú ni ká fún ń gbà yẹn ó ní ẹkùn fàtí alábẹ́ ẹ̀kùn tí wà á tẹ́ ń gbà yẹn ọ̀yá ẹjọ́ ẹdẹ́ káṣẹ pàtí alábẹ́káwò bọ́yá kò nítẹ̀ àti pọ́nítẹ̀tì wọn kọ́ ma dúó ọlọ́rẹ̀ yíò náà àgbọ̀rọ̀ ma dúó náà ewọ́ ní káwọ́ fún kò níbà ní sísò àtọ́bá yẹ pàgbò yí lọ bà délẹ̀ á ní láti sàlàyé àgbóyìn ẹkùn àgbóyìn òun ló lè mú sàṣejù tó bá yẹ pàgbò yẹ pé ah, àkọ̀tọ́ nú ẹ̀sìn ni àṣejù ti máa wọlé ni ṣùgbọ́n àwọn ẹgbẹ́ yìí fẹ́ bẹ́ẹ̀ pé ìfẹ́ kọ̀kọ̀ wù mí ni ìyíwọ̀n àdìpé ní àṣejù ọlọ́wọ́ àdàpù Aya yẹn, mo ní pé ní tí a lè ẹ̀rí ní àlùkò àgbèrè tí wọ́n gá aya yẹn náà tó wà lọ́tùkù lẹ́yìn ara aya yẹn. Bàbá tí gbé ẹni ṣe dáná mọ́ sọ́tàlá ti gbé ó ti nà sáà ìyẹn ẹ̀rú ìyẹn tó bọ́yá àyà kùránì tẹ àbí àdámọ́mọ́ sàtàlà náà sọ ìpín nítọ̀ irú ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ ìjọ ìtọ́lọ̀ pàtẹ fáwọn màlẹ́yíkà tó fún ọjọ́ ìgbà fún ádámà yẹn tí ẹ̀rù wá láti mọ àbí sí àlẹ́bí sọ pé jọ ìyẹn o ṣeré àti tí wọ́n yẹn àti tó wáyé lórí ti àlẹ́bí yusuf láti tọ́ra náà àwọn méjèèjì mara wọn báyìí ètò wá ti kejì rẹ̀ ní pé lórí ọ̀rọ̀ ṣìlẹ̀ náà kúmọ̀ pé bàbá àkàkúmọ̀ nínú mọ̀fúnmù tèmi níwọ̀n bá lórí lókàpá ọ̀bí àdégbé ní èyàn lè wà ní ìkúnlẹ̀ àbíyàn wà ní gbogbo kí lábáwọ́ fẹ́ wá lò pé ní bàbáraka ìdérù wọ́n fẹ́ lòpé bí àbá wà ní ìdúró wọ́n lè lò pé bàbáraka áwọ̀ wàjálaka tó gẹ́gẹ́ bí àárín ẹ̀ pẹ̀lú bá wà jẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ tó tún wá ti kẹta ní pé yàn bá tẹ́lẹ̀ sí mọ́mọ́ kàn fẹ́ jàǹfààní ẹ̀ lórí ọ̀rọ̀ wá kù ṣé wá kù èèyàn lè sọ wá kù síbi tara rẹ̀ wà láti máa lò ó pé ẹni tó bá wù mí mo lè ṣàǹfààní fún ẹni tó sì wù mí mo lè ṣe àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ tó àwọn mẹ́lẹ̀ tó bá wá kù. Alhamdulillah, so ìbéèrè tí wọ́n títí ìtàn ànábì adam tí a mọ́wà nínú suratul Baqara yẹn àti ilé ti ìtàn ànábì yusuf tó wà nínú suratul yusuf yẹn pé a sára yí pé ìdájọ́ yìí wọ́n ti parẹ́ wọ́n ní sí àárí ẹ̀rí kan nínú Al-Qur'an tí ọlọ́run bá sọ

ìdájọ́ mi ìdájọ́ tó bá wá lẹ́yìn in pa ìtọ́bá ti lè yapa sí ìdájọ́ alákọ̀ọ́kọ́ ó pa ìdájọ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ nìyẹn nínú àwọn tàbí máa násù nìyẹn pé káma tàrí káma ìtàn pé áyà yìí òun mú dájọ́ ìwá ìgbàwó láyà rẹ̀ sọ̀kalẹ̀ áyà mi wá mú dájọ́ mi wá ọwá takò áyà alákọ̀ọ́kọ́ á dẹ̀ tí mọ̀ pé kòrán ní takò ara wọn kò yẹ́ bá ní ti yìí àbí àdíṣù kan wá ó mú dájọ́ kan wá àdíṣù mi wá wá ọwá mú dájọ́ mi wá ọwá takò ra wọn

kò ibá ti bá sí mọ̀ná skùn yẹn tó bá kanáà wá ní pé ṣe rí ìgbà mi wá ní ó lè má jẹ́ ya kùránì ó pa ya kùránì rẹ̀ hadith a máa pa kùránì rẹ̀ hadith a máa pa aya kùránì rẹ̀ kò ibá ní sí yìí so a ìmọ̀ ń wáyé bẹ́ kò ibá ní sí so ṣe rí ìgbà tí a ti rí pé lásìkò ànábì Adam ó ní aya yẹn wáyé tọ́lọ́ sí ẹ̀tọ̀ fún

mislama harrama Allah eh Ànábì ní gbogbo nǹkan tí Ànábì bá ṣe léwọ̀ irú bákan náà ni pẹ̀lú tọ́nà bá ní gára ṣe léwọ̀ fún yín ó ní hadithu al-Miqdad ibn Azikam kò yíra ní sí so a tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ràkúnmí Kete àmì kẹ́tẹ́ àwọn ràkúnmí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé tó ṣe ní ìwọ̀ fún àwọn sàhábà so látara báyìí màtàrí jẹ̀lú ìlú tí Ànábì sallallahu alaihi wasallam ti kọ́ fáyídà kan bẹ tó dẹ̀ lẹ́rìí nínú kìtàbà àti súnnà ó ní pé ṣẹ́rí man qablana laysa shar'an lana ṣẹ̀rí àwọn tó kọjá lọ síwájú wa kò ń ṣe ṣẹ̀rí àtiwá o òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba àdékẹ́lá fún àwọn àlúmà tó kọjá lọ kéèsì òfin tiwa nìyẹn kò nílá nìsí àyàfi tí ṣẹ̀rí àwọn bá gbé tó bá fi rinlẹ̀ lọ́yàkùtà àríjẹ́ a ma wá lò aláàtà ti pé ṣẹ̀ríà wá bí nílẹ̀ ní kéṣe pé kọ́ wà ní ṣẹ̀ríà wọn tọ́kọjá lọ kílọ́fà ọlọ́rin di kullin ja'alna minkum shir'atan wa minhaja nínú suratul Maida áyà tó gùn yẹn ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀bẹ̀ ọlọ́run bá bá dára fún ní ṣẹ̀ríà wọn tó yàtọ̀tọ̀ láti fún ní súnnà tí wọn lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí òun kálukú àjọ ànábì lọ́nà ọba nígbà fún ṣẹ̀rí àwọn tó yàtọ̀tọ̀ níbi ahkam níbi àwọn ìdájọ́ tí ó bá kí ní ti pẹ̀lú ọ̀rọ̀ àkídà lórí ọ̀rọ̀ tawhid àmọ́tọ́ ẹgbọ́rọ̀ tawhid ni gbogbo wọn òfin kan náà ni ó ní وشرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليه وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبروا على المشركين ما تدعوهم إليه الله عليك dé láàrin fásí yẹn pé lórí ọ̀rọ̀ tawhid ẹ́ ọ̀lọ́pàá àti fi kúlù ummati rasúlá àti ìbúrú ما وما أرسل من قبلك من رسول إلا نوحي إليه أنه, أنه لا إله إلا أنا فاعبدوه نعم gbogbo àwọn àyà yẹn tí wọ́n pé lórí tawhid òfin kan náà ni àmọ́ nínú ọ̀rọ̀ ahkam ọlọ́run bá jẹ́ mọ́ fún wọn ní ṣẹ̀ríà tó yàtọ̀ ẹ̀sìn yẹn lé nínú àwọn àdílà ẹlẹ́ẹ̀kejì nínú sórọ́tù wá ní mọ̀rọ̀ tí ìbá gbàgbé nínú sórọ́tù láàrin ìmọ̀rọ̀ ìgbà tọ́nà bá lè kẹ́lá ń sọ̀rọ̀ nẹ́bí ẹ̀yìn sáà lè ṣọ́látù sàlám tó ń sọ fún nípa àwọn òfin tọ́nà bá lè kẹ́lá pàdé ẹ̀yìn sáà ó ní alẹ́bí ẹ̀yìn sáà sọ pé wà ní òṣìlẹ̀ lẹ́kùn bá ọlọ́wọ́ bá àríkẹ́lá gbémi dìde kí n lè bá wá sí lẹ́tọ̀kùnrin apákan àwọn tọ́nà bá àríkẹ́lá sí ilé ìwòlé lórí nínú ìṣẹ̀rí àtẹ́lẹ̀ bó ìjẹ́ sí àwọn méjèèjì àbíyàwó bànú ìsọ̀rọ̀yìnlá ní inú àwọn àbíyàwó bànú ìsọ̀rọ̀yìnlá náà wà inú àwọn ànẹ́bí àwọn bànú ìsọ̀rọ̀yìnlá náà wà ṣẹ̀rí àwọn tó yàtọ̀tọ̀ àwọn akẹ́kẹ́ lẹ́gbọ́n bá dékẹ́lá sí ilé ìwọ̀ fún àwọn bànú ìsọ̀rọ̀yìnlá ní ṣẹ̀rí ànẹ́bí Mùsá tó padà sí ẹlẹ́kọ̀ọ́ fún wọn nínú ṣẹ̀rí ànẹ́bí Mùsá àyẹ́sà alẹ́ ìsọ̀rọ̀tọ̀ sẹ́lá ó ti bá ní sí ẹlẹ́ẹ̀kẹta nù àwọn ìbílà òun ni gbónú ọ̀bọ̀rísì dandasi káàkà àwọn ànábì ọlọ́wọ́ bá tó kọjá lọ ọlọ́wọ́ bá lékẹ́lá máa ń gbé wọn dìde sáwàdúnmọ̀ wọn ṣẹ̀rí àwọn kọjá àwàdúnmọ̀ wọn nìkan ní ṣẹ̀rí àwọn jọ́rin ìdíwẹ̀ lórí àmẹ́mì ọlọ́wọ́ bá lékẹ́lá fún ní ṣẹ̀rí àfẹ́yẹ́ pé gbogbo ayé ní ọlọ́wọ́ bá fi rán mi sí tí ó sì máa bẹ àṣẹ̀rí àti kọ́ lídà títí lọ́jọ́ ìgbèdà kẹyàmà tí ó sì kankan tí ó padà táàdẹ̀ rí nínú ṣẹ̀ríà tó rákó fínrin lẹ́bẹ̀ ó túnmọ̀ sí pé ọlọ́run bá dẹ́kẹ́ sílẹ̀ kó parẹ́ nínú ṣẹ̀ríà wà ti tíwà nìyẹn tó yẹ jẹ́ alákọ̀ọ́kọ́ nínú pa ìbéèrè wọn tó ìbéèrè wọn lẹ́ẹ̀kejì tó ní mo ti gbàgbé tó ní sí bárọkà ẹ̀rọ so àti jùsúwò àbíbákan so wọ́n ní pé in táwọn gbọ́yìn bẹ̀ mọ̀kúrùmù táwọn ní pé à nígbàtẹ́ fàbárọkà ẹ̀rọ tàbáníkàwò kìí sórí ìjòkó ní ọlọ́rùn wà nìyẹn nítorí pé lárúbáwá ò ní lo fàbárọkà fẹ́ni tó bá wà lórí ìjòkó ẹni tí ó bá wà lórí ìjòkó ni wọ́n máa lórí ìjọba fún alákọ̀ọ́kọ́ ni pé irú irú yẹn kọ̀kọ́ sí ẹ̀rí kankan nínú lórọ̀ tó wà jáda rẹ̀ kò sí ẹ̀rí kankan nínú ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn elédè tó túmọ̀ sí pé máa ń ṣẹlẹ̀ ni nǹkan méjèèjì ni so nígbà tí èyàn bá ti wá lè kúrò nínú ìṣesí kan tó bọ́ sínú ìṣesí mi tó lókọ̀ mí ọ̀tọ̀ dẹ̀dẹ̀ ká sọ pé ẹ́ ká sọ pé ó ṣe irú ìṣesí torí pé a kájòkó lẹ́ni tó fi kúnkún lélẹ̀ oná pè ní alboruk kò yíba ní sìn ká fi ìdí lélẹ̀ tí ó bá padà fi kún lélẹ̀ lárúbáwá lóòkọ tún ó pé o ní burúk nígbà tó yẹ́kọ́ ti lóòkọ tún ó pé ẹ̀ dẹ̀dẹ̀ ní kájọ pé kíni pé ẹni ṣe kíni ó ṣe burúk so rẹ́ bó jẹ́ pé èèyàn bá wà látorí ìdúró náà tọ́ lọlẹ̀ náà nígbà tó jẹ́ sí pé ó ti lóòkọ mí iṣẹ́ sí tó sí yẹn ti lóòkọ mí tẹ́lẹ̀ ní ká so kò wá sí kò sí ìjẹ̀lì ìlú kankan àdíkọ̀ ìnà kankan tí ó sọ fún wa àwọn lábá máa ń láti bí orí ìdúró wá sí ni kéèdè láti bí orí ìjòkó lọ síbi ìkúnlẹ̀ tó bá ní so gbogbo ẹ̀ pátápátá òun ni ó lè bà wáyé mo fi sàlàyé fún ọ pé ta bá ní ká wo hadith yẹn mo ní anábì sallallahu alaihi wasallam anábì dìde bọ́ sórí mímbà anábì nìkan lọ dìde tẹ́ ń kó mọ́jẹ̀ ìfẹ́ kí òun zuhuri tán ni ó dá wa lójú pé wọ́n mọ̀ rò sí lórí ìlú wọ́n dẹ̀ láàrùn ìrìn lójú wípé gbogbo èèyàn orí ìjòkó ni wọ́n wà tó rá nẹ́bì nìkan náà sókè nínú ọjọ́pọ̀ ìdìbẹ̀ bọ́ sórí ìdúró tó yẹ bá nìsìn bákan náà ti dìkì sallallahu alaihi wasallam ẹ̀rí kó ti bá nẹ́bì ó ti kí ànẹ́bì ó ti wà lọ́dọ̀ ànẹ́bì egbé tire gbé so kò sí wà gbọ́yẹ bẹ̀ wípé àbákàrà tànẹ́bì wá wà lórí ìnàró ni so yẹ bá nìsìn àgbọ́yé ibẹ̀ wípé látorí ìgbìnàró ni Abubakar ti lóye lọ síbi ìkúnlẹ̀ so lọ́tọ́ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wóyẹ̀ áwò wípé òkè ọ̀dà lọ́dọ̀ àwọn àfá elédè tàbí tí ó sàlàyé rẹ̀ báyìí tí ó pé tí èdè bá bẹ́dà ó ní fítà padà sí wọ́n ní àwọn máájì pé àwọn tíra akọni lédè pé kí ní yóò à ń jiyàn lórí ọya kí làwọn àfá elédè wí tí wọ́n bá ti mọ́ ń lò nìyẹn tí ó rà ní ṣe so á ní di irú nǹkan báwọn so ẹlẹ́ẹ̀kẹta nínú ìbéèrè tí wọ́n béèrè so wọ́n béèrè nípa ọ̀rọ̀ wákà òun náà ni pé káfí nǹkan kan lẹ̀ fọ́lọ́run ọba káfí nǹkan lẹ̀ ká gbé nǹkan kankan lẹ̀ fún pé mo fílẹ̀ fọ́lọ́run kọ́ ma jáǹfà ní fáwọn èèyàn ẹ̀sán rẹ̀ mọ́ra kan rẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ èyí tó wá béèrè níbẹ̀ ni pé ṣé èèyàn tí ó gbé nǹkan kankan lẹ̀ fọ́lọ́run pé mo fi kì ní ilẹ̀ fọ́lọ́run káwọn èèyàn máa sàǹfààní pẹ̀lú ẹ̀ ládá tí ó ládá bẹ̀ kọ́ ma bá mi àdíkọ́ ma bá lákọjá èèyàn lè fi ìyẹn ni gbíládà ọ̀nà fún ìdáhùn ìsàdá gbíládà ọ̀pọ̀ báyà mi adàdà ọ̀pọ̀ báwọn máa mi àríẹ̀kọ́ ni so wọ́n ní ṣé ẹni tí wọ́n gbé dúkìá yẹn sí lọ́dọ̀ àbẹ́yàn kan tó lókún ní kàpá lórí wá fún yẹn tó lè sọ́ di tiẹ̀ tó jẹ́ sí wípé yóò mọ̀ wá darí kódà ẹni tó gbé wá kúkù kalẹ̀ kò lágbára rẹ̀ délé ẹni ẹlẹ́ni tí èyàn bá ti lè wà kọ́fà nǹkan fọ́lọ́run ọba tó bá ti lè gbé nǹkan kalẹ̀ báyìí ó ti kúrò nínú dúkìá ẹni tí ó gbé nǹkan kalẹ̀ gẹ́ ó ti kúrò nínú dúkìá rẹ̀ kò ní àkò ní kápá kankan lórí ẹ̀ kò lè pàṣẹ lórí ẹ̀ kò ká tó máa sọ pé èyàn kan tó kàn jẹ́ mágàjí àdúgbò kan àbọ́kàn jẹ́ pé ẹgbẹ́ ilé wọn náà gbé sí àbọ́kàn jẹ́ àwọn ọkọ̀ tó bọ́kàn láǹfààní kọ́kàn lágbára ló bá rárá bí ẹ̀ ló bá ní tó ọ̀yá àyà akẹrí ẹ̀yìn ẹ̀mà àpàmì ẹ̀yìn kìíní ti bá gbóyìn yìí nítorí pé bàbá ní ká wòtà sẹ́rí <laughs> ìkọjá ìgbàlù àmọ́ kò sí nǹkan tó burú pé èyàn kan mójútó kí ọmọ bá di ọbọ̀ ìrọ̀bọ̀ kò ní bá ní sí tẹ́gbẹ́ta bá gbẹ̀rẹ̀ kalẹ̀ fọ́lọ̀hún nǹkan náà bá lóòrùn báyìí àdíjọ́ náà ni <laughs> ẹnìkan kàdé bẹ́ẹ̀ ni yọ́jọ́ máa lóòrùn pé ẹ̀gẹ́ni tó máa bá ní wí oúnjẹ ọlọ́nà lónìí irú nǹkan báwẹ̀ ìsábà lójútù kárí nǹkan tí ó máa mójútó pé à ah, kìíní ẹja ti bá ìsì kó lè bá àpá sàǹfà ní mú kanáà kó sì máa sàbòsí kọ́ máa hàn náà kọ́mọ́ sọ̀rọ̀ kí a tẹ́ àbí kọ́mọ́ jẹ́ ká ń fà ní nǹkan wájẹ́ kọ́dọ̀ rẹ̀ nìkan ní ọmọ wájá ní kó jẹ́ pé gbogbo èròǹgbà ẹni tó gbé kalẹ̀ kódé kórí pé ní wọ́n lò fún tó gbígbà mí ẹ̀yẹ́ lè gbé wá púpù kalẹ̀ kọjá pé ó ní tí ẹ̀ lò fún ẹni kan ò sí wọ́n lò kọjá ta ní káàkiri kí ní mo gbé kànga ẹ̀ fún àwọn arìnrìn àjò tẹ́bá ti kọjá lọ kọjá pàmì aládùgbọ̀gbọ̀rọ̀ kan o aládùgbò ọgbọ̀rọ̀ kan tẹ́bá ti lè pán ẹ ti tayọ àlànìyàn torí pé kò gbé kalẹ̀ fún kanyẹ àbí mọ́sálásí ẹ̀tì mo gbé kalẹ̀ fún mọ́sálásí ẹmà fi rìkọ́ọ̀dù lẹ́kṣọ̀ bùkátà kò fi wá kú o in tó bá wà kọ́bà nǹkan fún pé ẹni tó gbé kalẹ̀ tó gbé kalẹ̀ fún rìn àbí à ẹ máa fi ṣe bíznẹ́sì owó tẹ bá ní ìdọ̀rọ̀ ibi tí a dájú àfáà àti àfíìrì lásìí sí àmọ́ fún ọláyìí láti torí bíbá ní sí mistake bóyá kọ́kọ́ tí mi ò gorí wọn rí ní bíbá ó ti yé tàbá fún ọ ní ààyè yóò wá dàbí pé àbí afẹ́ sàkóso àfihàn tuntun náà lè gbà fún wáyé láti kòkòrò ẹgbẹ́ ní ó lẹ́yìn ìgbà náà bóyá kan lọ ráfà rásìkò dákìn ó ti súnmọ́ ó ti yé nísìn àlàyé sókí òun náà ni wọ́n ti sinmi nípa òṣèwákò òṣèwákò torí pé ọ̀rọ̀ wá kù ní àyàrí kí yíò sí wá sí fún ẹni tí wọ́n bá fi wá fún ọmọ lọ́dọ̀ tó bá lọ́pọ̀ pé ọ̀rọ̀ náà ojú wá sí lẹ́yìn náà sì ní pé torí pé ọ̀rọ̀ wá kù ní láàárín ẹni tó sí wá kù àtẹni tí wọ́n yọ́

èyí wá ní àti bí ọlọ́run bá ní wọ́n ti aṣọ fún ẹ̀rọ ọmọ sí sáré àrárá ah, ẹni tó gbé ní kalẹ̀ súnnà torí súnnà ló fi gbé kalẹ̀ kò gbé kalẹ̀ torí bíyà àbí ẹ̀kọ́ ló ní ẹjú náà ẹni tó mójú ìfẹ́ pé ẹni tẹ́ bá tó wá sí fún láàrin àtọ́ ọlọ́run bá nìkan àtẹ ókú ohun ókú ọlọ́run tó sì jẹ́ jọ wájú ọlọ́run tó bá pè kí wọ́n bá tó kọ́ lórí fún kó ti mọ̀ bẹ́ẹ̀ kó ti nísìn eléyìí mo ta fún kálùkù ọgbẹ́rẹ̀ ọlọ́run ní ọba sí kálùkùn ó sì bẹ̀rẹ̀ lọ́wọ́ bá lórí tí wọ́n bá ń sọ ní tí ó bá yẹ̀ tí wọ́n kálùkùn yóò jẹ́ kí